أعوذ بالله من الرحيم أما السفينة فكانت لمساكين يعملون في البحر فأردت أن أعيبها وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما فخشينا أن يرهقهما طغيانا وكفرا وأردنا أن يبدلهما ربهما خيرا منه زكاة وأقرب رحما وأما الجدار فكان لغلامين يتيمين في المدينة وكان تحته كنز لهما وكان أبوهما صالحا فأراد ربك أن يبلغا أشدهما ويستخرجا كنزهما ويستخرجا كنزهما رحمة من ربي وما فعلته عن أمري ذلك تأويل ما لم تستطع عليه صبرا رحمة من ربك وما فعلته عن أمري ذلك تأويل ما لم تستطع عليه صبرا الحمد لله نحمده سبحانه وتعالى ونستغفره ونتوب إليه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 وعلى آله وأصحابه وعلى كل من سلك مسلكه ونهج نهجته إلى يوم الحساب ثم بعد فيا إخوتي الأفاضل السلام عليكم ورحمة الله وبركاته عليكم السلام ورحمة الله وبركاته أذكر ورمضان الحمد لله Àmàdúgbò fọ́lọ́wọ̀n ọba lórí dídá wá sí o. Kò lè lè ṣàmúdò lè ra àmà nírà ìpínlẹ̀ àwa lè ní. Adúpẹ́ sẹ́nìkan ṣoṣo tó jásí kọ́ ní dá Rahmanu rẹ̀ jẹ́. Àwọn orúkọ kan wà nínú orúkọ Ọlọ́run. Ẹlòmíín náà tún lè máa jẹ́. Ìwọ́n kò ní lè ṣe tọ́lọ́wọ̀n bá fi ń jẹ orúkọ yẹn kò ní níkàápá àti lè ṣí bẹ́ẹ̀. bá fi Rahim yóò fi ròyìn ànábì. إن رؤوف رحيم صلى الله عليه وسلم المؤمنين رؤوف رحيم أما الرحمن صلى الله عليه وسلم إتون جاي ونقلون داجه قل الحمد للرحمن رب العوالمين ọba tí ń pèsè gbogbo àgbáyé. kúlè alhamdulillah rahmani rabbil alamin. kò fẹsẹ̀ pín òjò rẹ̀ nígbà tó bá fẹ́ rọ̀ ọ́. bákan náà kò fà ìsílẹ̀ ń pín ooru nígbà tó bá fẹ́ fi ooru mú ẹ̀dá láyé. Gbogbo àwọn oríṣiríṣi ìkẹyẹ ọlọ́run bá kàn fún kásáyé. Kúlè alhamdulillah rahmani rabbil alamin òun náà ló túbọ̀ ṣokùnfà ìta àwọn kèfèrí àwọn tí ò sí lọ́hùn tí wọ́n fi ń yọ̀ sínú wọ́n ń dùn tọkàn wọ́n fi ń balẹ̀ àwọn òpin kí ni tẹ́yìn tẹ́yìn sí lọ́hùn ní táwọn náà ní kí ni tó ń ṣe yín tí ò ṣàwọn pàápàá kọ́ra nígbà míì pàápàá àwọn atúmọ̀ agbádùn jù yín lọ gbà àwọn ọmọkùnrin tó làwọn bá ń lò láyé lé wa lórí ni rahman ọdúnkọ́ fọ́lọ́wọn bá náà. Rabbil alamin lahul mulku yawma الدين إياك نعبد له الملك يوم الدين إياك نعبد. Ń sáwà fi takú ti ta fi ń sìn. Táàdà tó fi ń sọ pé àníwọ̀ nìkan làwọn máa máa sùn sẹ́ẹ̀. A ní kankan mí lẹ́yìn wọ́ lọ́m. Orí pa àmọ̀kún wọn nìkan lọ́mọ olùkápá lórí ẹ̀dá. Àwọn olùmọ̀lẹ́kùn yàwó máa dín. Àmọ̀kún wọn nìkan ló láti jẹ́nà tó fẹ́ kó wa sí. Àwọn olùmọ̀lẹ́kùn yàwó máa dín. Àmọ̀kọ́jọ́ tí ò ní sọ́wọ́ ní ṣàǹfààní fẹ́dá. Ọmọ ní ṣàǹfààní tí gbajúmọ̀ ní wúlò tí mọ̀ ní wúlò tí nǹkan kan ní wúlò fún mi tó já sí pé ẹ̀sìn téèyàn fẹ́ nìkan olómawúlò ń jẹ́ náà. ìjà kàná àbòdò làmúrímúrí kò yá ó máa dé ìjà kàná àbòdò. ìyẹn làwa ti takùn ti ta fi ń sin o ó kàn fáńtà fi ń sin lọ nìkan rí o tí kì bá ń ṣẹlẹ̀ yẹn ni tí kì bá ń ṣe ń tọ́lọ̀ bá sọ wípé tó bá di pẹ́ gbọ́dọ̀ lọ́kẹ́rẹ́ àwọn abẹ́rẹ̀ lọ́wọ́ rẹ̀ dá lápapọ̀ wípé kí mọ̀lẹ̀ múlùkùlù yọ̀. limanil múlùkùlù yọ̀ ooo. ta ló ní kápá òní. limanil múlùkùlù yọ̀ ooo. ọlọ́lá dà alágbára dà oníkó ayé dà lónìí. limanil múlùkùlù yọ̀ ooo. aláṣẹ dà lónìí. limanil múlùkùlù yọ̀ ooo. ẹni tó ní nǹkan dà lónìí tó fẹ́ ní ẹ̀yìn ẹ tí kò ń bẹ̀yẹn gbọ́dọ̀ dìde ta ló pàṣẹ ìpa lónìí. lillahi al-wahidil qahhar. gbọ́dọ̀ gbẹ̀rẹ̀ àlùkí àmọ̀ kò ní fẹ́ nìkan tó máa tó jáde síta pé mi nì. lahul mulku yawma ddin gbogbo ń tàn kàdé ìkápá ìjẹ gàba léni lórí ìpèsè fún ni kòtè dúró kò sẹ́nìkan tó lè ṣe àfọwọ́. lahul amsu wal halu wal amru kulluhu. báńdà ṣe rí àná ta lò lọ. lahul amsu. ẹni tó ní tó ṣètò rẹ̀ kalẹ̀ tábìrì ìlú lọ́ba ṣe ló lọ ọlọ́run ọba ni. àmúṣu wà lè ha ohun tó ní kálukú rí gbèsè nínú àná ìtọ́lọ́run ọba fẹ́ kárí ṣe inú ẹ̀ ni o. olè àmúṣu wà lè ha. ìta tó máa ṣe lónìí ó ti wà nínú ètò ọlọ́run tó ní kálukú máa ṣe lónìí. wàá amúkú lò ó. nǹkan mi wà ní tẹ́lẹ̀ mi ya kalẹ̀ kó òun fẹ́fẹ́ ní ṣe. àwọn nǹkan mi wà ní ètò ọlọ́run tó wọ́n ti ẹ̀rọ inú ẹ̀kún fẹ́ ṣí tọ́lọ́run ti parí ẹ̀mí tó tẹ̀ ní. làhùn amúṣu wà lè ha wal-amru kulluhu. bó ṣe ṣe lánàá náà nìyẹn àyèmáyé ń tá a ṣe lánàá tá a yà kalẹ̀ pa fẹ́ ṣe ṣùgbọ́n bàtọ́ làwọn níbẹ̀ ṣe fẹ́ rí rí àárín bẹ́ẹ̀ àyèmáyé ń tẹ́lẹ̀ mi palẹ̀ mọ́ kalẹ̀ pé táàní òun rí nínú gbèsè ayé ọ̀sùn tó ń fẹ́ ṣe rí ibi tó ń fẹ́ péré ṣùgbọ́n pàtí kí ọlọ́run ọba dé ètò ẹ̀dá dàrú. Lahul amsu wal halu wal amru kulluhu. له الأمس والحال والأمر كله مبدل كل الأمر كيف يشاء جلا مبدل كل الأمر كيف يشاء جلا àní bó ṣe wọn lọ́hùn kó darí nǹkan láyé òun náà ló ṣe ń darí rẹ̀ o. mubaddilu kulli al-amri a máa mọ mú yìí sẹ́yìn rò á dẹ̀ fi mí sẹ́yìn òrò á fi rọ́pò ẹ̀ fún. bá ti lò kó lè lámúrí. nígbà míì sẹ́yìn wá ń ròyìn òní ta tó tọ́lọ́ ń fẹ́ pèsè fún yín. bá ti lò kó lè lámúrí. ìgbà ìdí èèyàn máa kánjú èèyàn ní mọ̀ pé kí ló dé tó jẹ́ pé ètò ẹ̀ ṣe rèé kí ò bọ́ sí. bá ti lò kó lè lámúrí. Ta ló ń darí rẹ̀ bẹ́ẹ̀? Ọlọ́run ọba ni. Wáyà ṣàn jàlá. Kó ṣe wù ú, kó ṣe ló ṣe ń ṣe o. Mo bá dín lóko lélẹ̀ amúrèké fàyà ṣàn jàlá. Abẹ́ẹ̀kan tọ́lọ̀ sọ nínú Al-Qur'an ni. Ìnà àṣà àn tàṣìbò ṣe é, òun wá ṣàrù lẹ́kùn. وعسى أن تكرهوا شيئا وهو خير لكم والله يعلم وأنتم látàlámù. ibà ní káwà ẹ̀dá dààmú jù láyé ibà náà ní ká wà nǹkan máyà jù ibà ní ká banújẹ́ jù lórí ntọ́wọ́wọ́ ọ̀bá ìdí tó ibà náà ní kí bẹ́sírẹ́sì wá ma lórí pé mo ṣàgbọ́dọ̀ lélẹ́yìn àyèmáyé ń tẹ̀dá máa ń dààmú ṣe wàhálà làkàkà lálàṣẹ ara rẹ̀ nítorí ẹ̀ láyé kí ẹ kókò sóore ń bẹ̀ fún ọ̀sáàfà ní tẹ̀fún àtúbọ̀ tó nǹkan yóò ní dáa ṣùgbọ́n ìdáwò máa ní ẹni ìfẹ́ lè ṣera rẹ̀ lè ṣe toró pẹ́pẹ́ sísà kan sísà ní ìfẹ́ lè ṣera rẹ̀ lè ṣe toró pẹ́pẹ́ gbọ́dà kó ṣọ́ọ̀bù pẹ́sìdẹ́ẹ̀tì náà lè ṣá à ah, kó gbọ́dọ̀ má bọ̀ jù tẹ́lẹ̀ lómi ìfẹ́ gbálẹ̀ ìbò ní ádámù abúrẹ́bà àwọn èèyàn kò lè Tẹ́lẹ̀ lómi ìfẹ́ gbaṣẹ́ kan wá tẹ̀lẹ̀ sí ṣe wàhálà máa fi sínú ara rẹ̀. Ẹ̀zá àǹtò lè bù ṣe àá. Ọlọ́run ní ọ̀pọ̀lọpọ̀ ọgbà nǹkan mi a máa wù ú tẹ́fẹ́ ni. Ọ̀hún ìṣàrò ìlà kan. Ṣùgbọ́n nínú nǹkan ẹ̀yà burú ló wà ń bẹ̀ fún yàn. Ọ̀sá àǹtàkìrà ò ṣe àwọn ọ̀hún ọkọ̀ ìrò ìlà kan. Ìgbà mi kẹ̀rẹ̀ rí nǹkan mi ẹ̀mí yá kọ́ ah, ẹ̀ máa ìrẹ́lẹ̀ kọ́ ni mò ń wá. ọmọ kan yóò yà kọ́. tẹ́tẹ́ rẹ̀ fẹ́ yẹn orílẹ̀ wa ń bẹ̀ fún yín. wà á lọ́rùn yà á lámú àtún látà lámú. ọlọ́run lòun lòun mọ àwọn fún ọlọ́run ẹ má lọ ọmọ ọlọ́run lọ́wọ́ bó ṣe ń darí ayé o. torókùn lòun mọ wà á ń sùn látà lámú ọmọ. tó jẹ́ pé tí yẹn bá ti ṣe sèkọ́rọ̀ kókàn dákẹ́ kó dẹ̀ máa tí nǹkan yẹn bá lóore ọlọ́run bá ṣe ń rọrùn fún yàn á dẹ̀ máa bọ́ sí i tí ò bá sóore ń bẹ̀ á dàrú àwa jùn ẹ̀dá àsìkògbà tó fi ń jùn ẹ̀dá káyà ah, kí ni dẹ̀ bọ́ kí ni dẹ̀ bọ́ ọlọ́run bá fi ó fi yẹun tó lágbára tó burú tó lè ṣẹlẹ̀ tó fi yẹ kó òfin ni àsìkò fọlọ́run bá tá a yìí tàdé ń jọ́sìn fún. alhamdulilayi. àdáwò tá a fi ní mọ ọlọ́run lọ́lọ́run mọ ọlọ́run jọ má jẹ́ dé bá wa o. àmín. wọ́n sọ̀rọ̀ alẹ́kùn ọlá rẹ̀ fún anábà muhammad sallallahu alayhi wa sallam. ẹni tí ó jẹ́ pípẹ́ tí yàrá ti tẹ̀lé lànà bó ṣe là á kalẹ̀. òní àkọ́ máa gbádùn nínú ayé. àwọn èèyàn máa rúkú bá ọlọ́rọ̀ rẹ̀ kiri. àkírí ò máa túkẹ̀. oníyàn gbọ́nà tánà sallallahu alayhi wa sallam ìyẹn àrí ilé sáà nẹ́bì ní ká kọ̀ ni ẹnìkan ní tẹ̀lé ànábì kó wá sórí ibú kọ́là ìwọ ni àwọn ànábì ọlọ́run tọ́lọ ọ̀rọ̀ sáyé ẹnìkan ní tẹ̀lé kan ní wọn lásìkò tọ́lọ ọ̀rọ̀ wọn fún ní kẹ́ tẹ̀lé kẹ́ni náà tó wá padà wá sórí ibú àwọn ẹni tí yẹn máa súnà tó ń lọ bá wà lórí ojú ọ̀nà táwọn ànábì ọlọ́run ọba ṣe tí wọ́n tọ̀

afa suna gbọ́dọ̀ ní sùúrù kó ní farada kó dẹ̀ lámúmọ́ra kó dẹ̀ dúró tọ́lójú ọ̀nà tọ́lọ́ àti tòjíṣẹ́ rẹ̀ ayé àtọ́ ń pa ẹ̀ dáadáa ní ìfẹ́ kọ́ fi ń pa àmì pé rẹ̀ méjì fẹ́ ká gbogbo èèyàn lọ́rùn yọrọ ilé òní rí súnà ṣe bá dùn wàá ṣe wàá sọ ilé wàá sọ̀tọ̀ ọ̀hún ó dẹ̀ lóní àròkọ ọ̀nà òun bá rí ìwọ́yẹ̀ ń sọ̀rọ̀ ọlọ́run ní kó ba lè wúlò kó lakọ lára gbogbo ẹni tó bá tabá kọ́dà ní atabá ọkọ̀ pa tabá àwọn ìyàwó ẹ̀dá tabá àwọn ọmọ ṣe máa sọ lọ́n tiẹ̀ bá àná bẹ́ẹ̀ lọ́n ṣe ríre ìgbà àfa sọ́nà mo fẹ́ tí àwọn èèyàn lọ́rùn mi fẹ́ kí lè éèkì mi mi fẹ́ kí sọ̀rọ̀ náà kó rẹ̀ láàánú àwọn afẹ́ tẹ kọrin yó lọ́rùn afẹ́ tẹ lẹ́bọ̀ lọ́rùn afẹ́ tẹ oní rádaràdà mùsùlùmí ọmọ ya rẹ̀ lọ́rùn rárá o tí ẹ bá tẹ̀lé afa sọ́nà tó dúró tán lójú ọ̀nà tọ́lá àti ibiṣẹ́ rẹ̀ ìgbàjáde nípa ẹni náà ní sórí ibú.

alayhi salatu wa salam. ibi àpàdé lọ́sẹ̀ tó kọjá ọ̀nà ni ìṣẹ̀lẹ̀ ńlá ẹlẹ́ tó wáyé láàrin ànábì Musa àti Khidiru alayhi salatu wa salam. tá a jẹ́ ká mọ̀ pé arákùnrin kan lòun kàn dé wọ́n wá ṣe ìbéèrè lọ́wọ́ anábì Musa gbàtà anábì Musa ṣe wá àfikún wọn bá anábì Musa ṣe gúnlẹ̀ ìdánilẹ́kọ̀ọ́ ìdánilẹ́kọ̀ọ́ rẹ̀ jẹ́ ìmọ̀ tara pé ànábì Musa alayhi salatu wa salam àti gbogbo àwọn ànábì ọlọ́run iṣẹ́ tọ́lọ́wọ́ bá gbélé wọn lọ́wọ́ yìí ọlọ́run bá kún wọn lọ́wọ́ lórí rẹ̀ púpọ̀ pẹ̀lú kó fún wọn ní àwọn ìmọ̀ nínú ìmọ̀ ìdí ẹ pé tí wọ́n bá ti ń sọ̀rọ̀ báyìí máa ń ṣàǹfààní tó pọ̀ tí gbogbo alayhi salatu wa salam mo fẹ́ bóyá pa àwọn olùmọ̀ nírú béèrè tó béèrè iná ò dáa ṣùgbọ́n ìdánwò ni wọ́n lè mọ sára ti pé kéèyàn béèrè irú rẹ̀ lọ́wọ́ ẹ̀ wọ́n ní béèrè lára àwọn béèrè tó máa ń fúnni nípasẹ̀ ni béèrè tó kù káta kéèyàn farabalẹ̀ kéèyàn dákẹ́ kó má fèsì àbí kéèyàn fèsì wallahu a'lam ọlọ́run ló mà ju kéèyàn wá ní kókò sí lọ ìyẹn sọ̀nù lárákùnrin ìfẹ́ gbọ́lẹ́dà náà bí Musa ìdàmọ́ pé béèrè tó ṣòro jù tó ṣòro dáhùn jù nínú ẹ̀sán wọ́n ni yes or no ẹ̀sìn ẹ̀mú kan tí a bá ti mú yes báyìí ó lè jẹ́ no lánsà ọ̀rọ̀ bù ṣe kò sẹ́jọ́ tí a bá mú no ó lè jẹ́ yes ni tí a bá mú yes ó lè jẹ́ no ni sárákùnrin ń béèrè lọ́wọ́ náà bí Musa rí ìyá rẹ̀ nìkan láyé báyìí ní ìsìn tó tún nímọ̀ tó ẹ báyìí pẹ̀lú gbogbo tó ń súnlẹ̀ fún ẹta ń kọ́ yìí mọ́ta ní no ọlọ́wọ́n ni àbẹ̀kù hàn afẹ́kọ́ mọ̀ pé ìmá láyé wọ́n ní téèyàn bá jókòó bàbá ẹnìkan rí àròkókò bàbá tó ní àìrìn náà ni àìrí àkẹrẹ bá ẹ̀hìn ẹ̀rẹ̀ tó rí àwọn àgbà tó ní ẹ̀hà tó rí kan tó ń mọ̀ tí wọ́n ti ń fi ọmọ orí ọdún ọ̀rẹ́ sí. ilé ní ìsìn mọ́sá fẹ́ wò bẹ́ẹ̀ ọlọ́run fẹ́ kó rí àwọn ìmọ̀ nínú ìmọ̀. ọlọ́run bá ní tẹ́nìkan bá ní ìmọ̀ ń bẹ lọ́dọ̀ ìmọ̀ wà Ìwàmá òtí tó mẹ́nà lè rìn lèmi ìlà kọlìlá. Mẹ́lò lọ́lọ́wọ́ bá fún wa nínú ọmọ díẹ̀ náà ni, kọ́lọ̀ jẹ́ kó ṣàǹfàní ni, torí ẹ̀mọ́ fẹ́ ní gbogbo ọmọ títàdó àti ìyàn máa ń ṣe. Wọ́n náà òtí tó ń kì ń fún wa وكل من يدعي في العلم معرفة عرفت شيئا وقد جاك عشياه. عرفت شيئا وقد àǹkà àìmọ̀ yìí. Ee àrọ́bùtà ṣe ọkọ̀ bàtí àǹkà àìmọ̀ yìí. Àrọ́bùtà ṣe ọkọ̀ bàtí àǹkà àìmọ̀ وكل من يدعي العلم معرفة وكل من يدعي في العلم معرفة ẹni tí ń gara pé kò sẹ́ni tó mọ̀ sóhun ẹ sọ fún ọ ẹ jẹ́ kó mọ̀ ọ́. Ilé-ìlìmì máa rí fàtà ní àrọ́. Bàbá ń sọ́lẹ̀ á ní mo mọ̀ ọ́ jù ẹ lọ. Ilé-ìlìmì máa rí fàtà. Kí ni wọ́n á máa? Tí ọba rí ìmọ̀ wá tún dání ẹ̀lẹ́ nípa ṣó ti ẹ̀mọ̀ kankan. Ilé ilé máa rí fàtà. Ọmọ wa ní àrọ́pùtà sí àná. Ìyàn wà bá bá ti ń kàrẹ̀ pẹ́ẹ́tẹ́. Àrọ́pùtà sí ti ń kà ayé máa yé. Ọmọ wa ní àrọ́pùtà àwọn ọ̀gá ti ń kà àṣìyá. Wọ́n ní ti ń kà àṣìyá tó mọ̀ sí ni ṣé àn kí níbàyí náà ló mọ̀ díẹ̀ báyìí ni o. Ọba tí a ń ka àṣìyá ò. Kí tó wá pọ̀ láfi ní wàá gbọ́ a ń ka àṣìyá òyìn láwá tó sí àyèmọ́ ayé látúnṣe rẹpẹtẹ. Kí tó pọ̀ kún ní ẹ̀tọ́ mọ̀. Lọ́fà ìmọ̀kan bẹ́ẹ̀ nìkan, kí tí wọ́n mọ̀ nìyẹn. Kódà tó fi dé bí ara. wọ́n ní bá anzala Allahu dáa illa anzala ma'ahu dawa'ahu ó wá ní aw shifa'ahu alimahu man alimahu wa jahilahu man jahilahu ọwọ́rọ̀ ńlá alábìnrin ọlọ́wọ́ sọ àrùn kan kalẹ̀ sáyé sallallahu alaihi wa sallam àìsí ìró ògùn rẹ̀ a ṣe ń wá ní ká máa sọ ṣùgbọ́n àrùn kò gbóògùn ọ̀sán lè ṣe rédíò kan bí ọdún mélòó kan sẹ́yìn ìdílé lọ́dún mẹ́wàá lọ́dún náà bí lọ́ba bẹ̀rẹ̀ sí bá fà pé ń tẹ̀ ń sọ yìí ó tako ẹ̀ kí ni World Health Organization wọ́n ní kí ló ṣẹlẹ̀ tó World Health Organization wọ́n náà wọ́n gba ìpè iṣẹ́ ti ìfẹ́ kò lóògùn wọ́n ní anábì tí wàá sọ pé kò sáàrùn tí ò lóògùn ẹ̀ ṣe sọ pé mọ ì tí ìró oògùn rẹ̀ yàtọ̀ sí kẹsọ pé kò sí oògùn fún kí wọn wáyé sí èrè báyìí. àkóńgbà náà fa wọn sí bá wọn fà wọn làwọn ní pílẹ̀ jáde sí sàúdà kò sí wàhálà sẹ́yìn yẹ káwọn kí wọn ní àwọn èèyàn ní yìí wọ́n gbọ́ lórí ní wáàsí ìjọba gbọ́ nínú ìta Facebook káàkiri ṣùgbọ́n torí pé àwọn elétò àgbáyé kan ṣe kan àwọn gbé kọ̀rọ̀ ọ̀rọ̀ kalẹ̀ wọ́n gbé òfin kalẹ̀ lọ́dọ̀ ọ̀tá wọn. Àyẹ̀rárá wa ò ní gbà yẹn. Àǹzálà wọn ò dá ọlọ́wọ̀ sọ àrùn kan kalẹ̀ sáyé. Ìlà أنزل الله شفاء àbí kó yẹ kó sọ̀wòsàn rí náà kalẹ̀. àlìmọ̀ọ́ mọ́nà àlìmọ̀ọ́. arábìnrin ẹni tó máa mọ̀ òsàn yá mọ̀ o. Wájẹ̀híláhù. Wájẹ̀híláhù máa ń jẹ́híláhù. Ó lẹ́ni tí ó dẹ̀ ní tẹ́lẹ̀mí bá jú àgbò bà kan fún yín tẹ́ bá lò ó ní tó ń fi ń halẹ̀ tẹ́ lò yẹn tẹ́ sọ pé wà láì àgbò bà yẹn wà ń bẹ̀ tẹ́ bá tún gbé tẹ́ lò ní ẹtún kódà ìyẹn tún ní agbára oríṣiríṣi àwọn nǹkan òwòsàn kódà dókítà kan pàtó prescribe oògùn fún ni tí dókítà yín bá prescribe oògùn míì fún yín tẹ́ bá lò ó tẹ́ ẹ tún ṣe ń complain kódà ó lè jẹ́ débi dókítà bí kílẹ̀ tí ń pa àwọn tí wọ́n ẹ̀sẹ̀ bẹ̀rẹ̀ tẹ́ ó lè jẹ́ òní kan máa prescribe kan fún pé ẹni délé ẹ̀sìn délé nǹkan náà ń lò yẹn ọmọkùnrin tó prescribe rẹ̀ pé ọ̀gá dọ́kítọ̀ tó ti wà lẹ́nu iṣẹ́ ti pẹ́ ni òun kúkú mà ó kàn ní sẹ́rí iṣẹ́ ń lò yẹn nùnùnùnù ẹ má fi yẹn kún eléyìí ẹ má ẹ̀jẹ̀ lè kó ń bẹ̀ eléyìí ní kẹlò ní ìsìn yìí abáàlú abádàbí dán lára ẹni mọ̀ yóò mọ̀ yìí èmi mo mọ̀ tó tẹ́lẹ̀ ayé ọlọ́run kan ló mọ̀ tó. ọkùnrin ní gbogbo nǹkan ṣeré láyé rèé ilé náà ni tó ṣẹlẹ̀ sáàrẹ́dì Musa ìmọ̀ lóhun lọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ ìgbé ìmọ̀ rẹ̀ lónà fi wọ́ wájú owó ẹ̀yìn ó wọ̀ tún wó sí ó nílá nílùú ìláyé yìí tún mi Allahu Akbar torí mo sí ń ti pẹ́ rí kó mìn nínú èmi mìn ní wọn gbogbo wọn ní mímọ̀ sí náà kó jọ ní ti Obìnrin wọn, àwọn owó tó wà níbo náà wà wọn dà. Ọmọ òtí tẹ̀mí alìrìlìkì lákọlìlá. Gẹ́gẹ́ bí ìjẹ́ ìdé èèyàn, mistake ní ìwáyé látọ̀dà náà bí ọlọ́run. Àdẹ̀ tó wá ní ìpínlẹ̀ mistake taratara náà bí kìí ṣe kí torí ìtọ́lọ̀run bá fẹ́ fi mọ́ ni. Tó lè fẹ́ fi kọ́ àwa ìmọ̀ náà lẹ́kọ̀ọ́. Olúwa ṣe okùnfà pípàdé pọ̀ pẹ̀lú kéde lẹ́yìn ìpàdé pọ̀ yìí làwọn ìṣẹ̀lẹ̀ ńlá mẹ́ta gbàǹkan gbòòrò ó wáyé àkọ́kọ́ àṣírí yìí náà fún wa ìkejì aṣọ fún wa ìkẹta aṣọ fún wa àkọ́kọ́ ni ọkọ̀ ojú omi tó dáni àfẹ́tò sẹ́yìn ìtí ànábì Mùsá ń ṣe mọ̀kọ́wọ́ lọkọ̀ ojú omi tó ń bàjẹ́ yìí ilé kejì ni tọmọ jẹ́ Kídérù pa sáàbì Mùsá ń sọ pa ó tún pààyàn kò yẹ kó rí bẹ́ẹ̀ ẹlẹ́ẹ̀kẹta náà ni ti ògiri tó ní já bọ́ṣọ́lẹ̀ ògiri yóò gbọ́dọ̀ wo já gbèdìde nílùú tí wọ́n ti gbà wọ́n lálejò tán fún wọn lóúnjẹ tí bíkẹ́ ń pa wọ́n tóòrùn ń pa wọ́n tó ti rẹ̀ wọ́n. ìṣẹ̀lẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta yìí orí ẹlẹ́ẹ̀kẹta là náà bí mo sá ti ṣàjọ òkú tó ń bá tún béèrè ẹlẹ́ẹ̀kẹta yìí. wàhálà àjọsọ àṣìbẹ̀ ni. má jà á ṣe mọ́ ọ́n. Kídèrò ni ó dá ń gbà tó sí ní ká máa ṣe mọ́ tó bá ti bèèrè. Àdá fìrákù bẹ́ẹ̀ni ìwà bẹ́ẹ̀ni kàṣà ọ̀nà di òkà bí táwé máa lámta sàbí ọ̀lẹ̀ ìhìn sọ́bìrọ̀. Kídèrò náà wá ní àtọ́rọ̀ ti wá rí báyìí. Àdá fìrákù bẹ́ẹ̀ni òkùnyà dé láàrin ìmọ̀ àti ẹ báyìí. Ìgbà bàdé ìgbà bùkà fi À ń sọ̀rọ̀ èrò káyọ̀, mo fẹ́ títí èrò alọ́lé rẹ o. Àlàáfíà kò bẹ́ẹ̀ ní ìwà bẹ́ẹ̀ ní. Díẹ̀ tó náà kan ní nǹkan, ìtò kọ́yìn náà tó. Òpin yá dé jẹ́ tún máa bá ní àjò lọ, ṣùgbọ́n kí tó lọ. Ìwú kàbìtà wílé máa làm tá sàbí ọ̀lẹ́ ìṣe sàbẹ̀rọ̀. Kó tó di pé mo lọ, mo fẹ́ fún ẹ nírò, mo fẹ́ kó mọ àwọn tí mo ṣe tí ò yí ẹ̀ ilé náà ẹ̀kọ́ kan ni tó bá béèrè béèrè lọ́wọ́ ọmọ tí ò bá mọ̀ ọ́ yálà nínú ẹ̀sáàmù ni àbó ìbéèrè lórí nǹkan nínú ilé kò wá mọ̀ ọ́ náà sọ pé ẹ̀rín tá a fi ń dàgbà náà nìyẹn dàgbà fi ń jẹ ẹ̀kọ́ abẹ́wé ló wà wọ́n náà máa fi yẹ tí wọ́n tó bá ti tó àsìkò wọ́n náà máa mọ̀ rárá o sọ fún ohun tó béèrè lọ́wọ́ ẹ̀ tí ò mọ̀ yẹn tí wọ́n dẹ̀ mọ̀ sọ fún un. tọ́rọ̀ lè o ó lè jọmọ bíbí ní aláàánú kó ní òṣì ìfì nǹkan pamọ́ fún ó lè rò pé mi ẹ máa gùn kẹ́mi máa gùn kó má rà láyé ṣe fún tọ́jú nǹkan jù tí bá tọ́jú jù máa ń sọnù ni kò wá ní lákọọ́lẹ̀ kò ní mọ́mọ́ ìrẹ́lẹ̀ Musa lẹ́yìn ìṣẹ̀lẹ̀ tó ṣẹlẹ̀ wọ́n a ń sàǹtà ń bèèrè lọ́wọ́ ẹlẹ́ẹ̀kan tó ní òyí ẹ tó fi ń sáré bẹ bèèrè bèèrè ọ̀nà lẹ́lẹ́ yìí ẹ̀kọ́ òfin wà nínú ọ̀rọ̀ yìí alimami Qurtubi rahimahullahu rahmatu wasa àtàwọn míì nínú àwọn olùmọ̀ tí wọ́n ṣe tafsir fún àwọn ayàtà kọ̀tẹ́ yìí wọ́n ní anábì Musa gbàgbé wọ́n ní lẹ́yìn náà ló ń jẹ́ káwọn yìí pé ma salima ahad min ولو سلم أحد من النسيان لسلم الأنبياء wọ́n ní ẹnìkan ò là kúrò níbi kéèyàn gbàgbé kò sẹ́dá tó là kúrò níbi ìgbàgbé wọ́n bá jẹ́ pé ó bá rọrùn fẹ́ dá láti má gbàgbé ni àwọn àdọ́bí ọlọ́run ní ìfá rọrùn fún ọkọ má gbàgbé kan rárá ṣùgbọ́n àwọn náà máa gbàgbé nǹkan kan ṣe táwọn àdọ́bí ọlọ́run kì í máa ń gbàgbé ìjà àmọ́ nígbà kì í gbàgbé ni tọ́lọ́ wáyé tó bá wá pa wọn látọ̀dọ̀ ọlọ́run tí àwọn ẹ̀dẹ́yàn ni wọ́n kí ń gbàgbé ṣùgbọ́n nǹkan tó kù nínú ìṣẹ̀lẹ̀ ayé ìgbàgbé lè ṣẹlẹ̀ sáwọn náà àwọn náà lè gbàgbé o anábì Musa náà gbàgbé aléhìn sọ́lọ́sọ̀sọ̀rọ̀ ó gbàgbé pàdé ohun tó wà láàárín wọn àti kídìrò ní pé má béèrè nǹkan kan tí màá fi ṣàlàyé ó ní gbàgbé ni Ah, Kídèrò wa fẹ́ máa fún ànábì Mọ́sá alẹ́ sọ́látù ọ̀sọ́làm. Ó fẹ́ máa fún ẹ̀rọ ìṣẹ̀lẹ̀ kankan. Ó ti tẹ̀lẹ̀ ohun tó bèrè, ohun tó bèrè, ohun tó bèrè. Ẹlẹ́yìn náà ló fa sí àwọn olùmọ́fí, àwọn kan nínú àwọn olùmọ́fí gbà yí pé ànábì Ọlọ́run ní tọ̀dọ̀ sí àwọn. Kídèrò. Wọ́n ní toró sọ pé ọmọ fàálùtù wa ní àmúrí. Wọ́n náà wọ̀ déédéé ṣe bí wọ́n nínú àwọn olùmọ́ ní rárá kìí ṣàánú bí ọlọ́run wọ́n nínú àwọn náà kìí ṣàánú bí ọlọ́run ọlọ́run kàn fún ní ṣẹ́kímà ni ọlọ́run kílè náà ní màní. àwọn kan lè gbàgbé rárá sí aláàánú bí ọlọ́run ní kíkúrú lọ́dọ̀ táwọn. ó wá ní àkọ́kọ́ nínú tó ṣẹlẹ̀. àmàṣàbínà túfàkà nàtìlímàṣà kí náyà àmàlò náà fi bàṣà ẹ̀gbọ́ amma sakina ìgbọ́nà jí lárọ́wá afọ́kúwà ẹlẹ́dẹ̀ kan tí ò mú ní èdè mi ní lárọ́wá èdè tó yẹ kó gbogbo èdè ayé pátá ló jí nínú ẹ̀ ìbáná bá fẹ́ sọ̀rọ̀ á ní àmọ́ ìpẹ́rẹ́ yìí wà ní ìtòkù yẹn àmọ́. àmọ́ tí wọ́n lò yẹn tí yóò bá lò àwọn òfin ṣẹ́dá sí tiwọn lè tó yí lẹ́nu lárọ́wá lónìí àmọ́. Ọkọ̀ ojú omi yẹn o, ìtumọ̀ àmọ̀ tó wà ẹ̀ náà nìyẹn. Àmà sàbínà. Kì àmà. Àmà bil alif. Hamza. Àmà sàbínà, àmà ọkọ̀ ojú omi yẹn o. Àmà sàbínà tó fàkánà tìlímà sáà kí náà yàmà lónà fìlbàhà. Eléèrò ni ṣòro kọjú omi ti jọ ẹni yìí. Ní mo yà á kéṣì ta bẹ̀rẹ̀ sí dágbọ́jọ́ gbẹ́sí lára tá ń bàjẹ́. Ọ̀kàdà lè máa Ó ní ni wọ́n ní. Wọ́n pè wọ́n ní mọ̀sákínì wọn kì í ṣe mọ̀sákínì lẹ́sẹ̀ náà. Wọ́n ń ó fẹ́ gba nǹkan lọ́dọ̀ rẹ̀ àbí tó wà tó wà pẹ̀lú ẹ̀ tó ń ṣe nǹkan kan tó wá tó ṣáàrí kò ṣáàfẹ́ jẹ́ kó mọ̀ pé ó ní nǹkan tán miskin miskin ó lè jẹ́ lówó ni ó lè jẹ́ ní mímọ̀ ni ipò kan mọ́ mọ̀ sọ láti fi jẹ́ kó mọ̀ pà nísẹ̀yìn ọ̀lẹ ní ìwọ ọ̀lẹ lásán lásán yìí ọ̀lẹ díẹ̀ bọ́lọ̀ miskin a máa lò fún ni ṣùgbọ́n kò túmọ̀ ìtumọ̀ ètùkọ̀ àkérò tó túmọ̀ tọ́lọ̀ wọn bá ka gbogbo wa sọ pé antumul fuqara ó ní aláìní ní gbogbo yín ìwé kẹ́lẹ́ màmá sàkínì tí wọ́n lò fún ara bí n bí oníṣòwò ni wọ́n táwọn náà ti ń kó nǹkan jọ láyé ṣùgbọ́n àwọn ọba ló bẹ́ẹ̀ ní kékeré ló bẹ́ẹ̀ fún ànábì Musa. ọ̀gáná tí lè máa bá a bí. àwọn ẹni jẹ́ pé wọ́n wọ́n ipò ní kápá lórí nǹkan wọn bí tí nǹkan wọn wà yìí àwa la lè la mọ tó ń ṣẹlẹ̀ tá a bá wọn rí i ìjẹ́mọ̀sà kí ni wà láyé náà ní ẹkún ọba níbi tó ti wá tó nínú nǹkan wa. ọjọ́kàlùkù àdúgbò ọ̀nà lẹ́yìn ìsìn àmọ́ tó ń ṣẹlẹ̀ ẹni ẹkún jẹ ìwé rẹ̀ lọ́wọ́ kò mọ̀. kó má ẹni ìyàwó ti kó bàkó rẹ̀ tó ti mówó nínú àkó rẹ̀ ń dé ní ìsìn kó má. ọjọ́kàlùkù ti kó ní nǹkan rẹ̀ ẹni tí nǹkan mi ti ṣẹlẹ̀ lọ́fíìsì rẹ̀ lọ́wọ́ kò mọ̀. ẹni tẹ́nìkan ti ń jí náà rẹ̀ lò sáré wá fi lọ́sọ láyé pèsè ìdí àìmáyé nǹkan ní ìdí ìṣẹ̀lẹ̀ sí ni tí yóò dìbò jú àìmọ̀ tó ń lọ. àwọn eléyìí náà fọkọ̀ ojú omi síbi tí wọ́n fi sí wọn ò mọ tó fẹ́ ṣẹlẹ̀ sí ọkọ̀ ojú omi wọn ò rẹ́yìn kò yé wọn. Kídìrò wa ní ṣe ọlọ́kọ̀ ojú omi tàná yẹn. Fàtánà tí lè máa ṣáà kí náà yà á máa lò náà fi lè bá ṣáà àwọn tí wọ́n ní àwọn aláìní kan ní wọ́n àwọn ẹ̀lẹ́kan báyìí náà làwọn náà. ya'maluna bil bahr. wọ́n ń ṣiṣẹ́ lọ lórí omi tí wọ́n àwọn ọmọ tó ń ṣẹlẹ̀ létí dò. aratu an a'ibaha. wọ́n wá máa mọ̀ mo fẹ́ kó àléébù bá an a'ibaha àléébù àlẹ́ àìbù àlẹ́ àìbù. àléébù ìtumọ̀ rẹ̀ ní àléébù. ọ̀kàrà tún àná ìbá ha. abẹ́ mọ̀ àbí ẹ̀mọ̀ pé lárúbáwá ni àléébù yìí kì í ṣe yorùbá. àlè àébù àléébù fún àròdìtò àní àìbá ha wọ́n fẹ́ kó àléébù bá mo fẹ́ kó àléébù bá ọkọ̀ ojú omi yìí. ẹ jẹ́ kí wọ́n tún wá fún wa ní. nínú àwọn ojú ọba tó dùn kí ni wọ́n ń pè ojú ọ̀pẹ̀lẹ̀ káwọn wá méjì èmi fún wa táà ń jí lò kíkẹ́ bá ń ṣe nínú ìdílé arúgbó wálé àní táwọn ará bí kan táwọn bá bẹ̀rẹ̀ ju tó bẹ̀rẹ̀ gbogbo ẹ̀ lọ́dọ̀ nínú ilé ìsìn wọn wọn ó dàrú kan ṣe wọ́n àbí wọn ni kí wọ́n náà bẹ́ẹ̀ fi wọlé ẹ̀yìn ẹ̀sìn wá jáṣe kan ẹ̀sìn bí àkójọ ọ̀nà kan ó náà wọ́n fẹ́ mọ̀ ọ́ mọ̀ dá lẹ́yìn sára ẹ̀. àtúnà ìbá wa káàdà wa rọ àwọn màlìkún ìyá kólókó lásàfihàn náà ti ọ̀sùn bá. kí ló fà á tó fi fẹ́ kó àlẹ́ ibùbá ọkọ̀ ojú omi ọlọ́kọ̀ ojú omi táwọn ọmọ ọlọ́mọ tàbí ẹlẹ́ni nǹkan ní nǹkan à ń bàjẹ́ lóde ẹni ní ìwà ń bẹ̀ ni kò sí bẹ̀ ni má bà kó ní nǹkan jẹ́ má ṣèkà ẹni tó bá ṣèkà fún nǹkan ní nǹkan tó ṣèkà fẹ́ ni ẹlẹ́ni lẹ́yìn ó ṣèkà fúnra rẹ̀ ni ẹni pẹ̀tẹ́ ní pẹ̀gì lójú járúwé ẹni tí wọ́n ṣèkà fún tó ṣe jàǹbá fún kò tí kò sẹ́ni ìfẹ́ jẹ́ láyè eré náà ni sí anábìmọ́ta torí tó ṣe lè máa àwọn onímọ̀kan jẹ́ ẹ̀ kọjá mọ̀nà àmìlà sọ́ọ̀lẹ̀ àfàlì náà sí wọ́n mọ̀nà àṣàfà àléhà ẹni bá ṣe dáadáa ṣe fúnra ara rẹ̀ ni ẹni tí wọ́n lè ṣe kan ókú náà ó ṣe fúnra ara rẹ̀ ni ìkàtà ń ṣe tá à ń bọ́kọ̀ ojú omi ọlọ́kọ̀ ojú omi jẹ́ àwa lálẹ́ṣẹ́ ṣùgbọ́n kò yá ànábì mú sọ́ọ̀rọ̀ pẹ́ṣẹ̀ làwọn ń gbà ni èèyàn máa ṣe nǹkan mí gbà ní ẹrù pẹ́ṣẹ̀ ní ṣùgbọ́n ọmọ ẹ wá ń sunkún oúnjẹ ọkùnrin ní múyọ̀bọ̀ wá ń pẹ́ à ìkàlẹ̀ nìyí ìkàlẹ̀ nìyí láì bèèrè kí ni tọ́mọ yìí ṣe ó máa níbi Ìlérò ní ìdí tó ń fi ń ṣe ni pé. Àjọ ní ìbàlá wà kí á nà wárọ̀ àwọn mọ́lì. Ó ní ohun tó ṣẹlẹ̀ ni pé tó pamọ́ sí ẹ̀ńgbà náà tó jẹ́ ìmọ̀ ọ̀kọ̀ tọ́lọ̀hun fi mọ òun lásìkò ọgbà yẹn. wàkánà wàrọ̀ ahùn mọ́lẹ̀. mọ́lẹ̀ kún ìyá kúlùkù lásàfì láti nípa síbá. ó ní sẹ́rí lẹ́yìn lẹ́yìn àwọn ẹni yìí lẹ́yìn wọn lọ́hùn-ún ọba kan ń bọ̀. Sọ́ba yìí ń ṣe ni pé òun kàn ń instruct àwọn òjòyè rẹ̀ pé ó yẹ máa palẹ̀ àwọn ọkọ̀ ojú omi tó bá dáa mọ́ mo nídìí wọn. Ó yá. Kúlá sàfihàn ní ọ̀sìnbá. Ó ń já ọkọ̀ ojú omi gbà. Ó yẹ gbélé yìí, ọba gbẹ́sẹ̀ lé. Ẹgbélé yìí, ọba gbẹ́sẹ̀ lé. Ó yẹ gbélé yìí náà, ilé yóò dá, ilé yóò dá. Ó gbélé yìí. Ó ní tọ́kùn tí ọba yìí ṣe rè o. Torí ẹ̀ ló ń àwọn bàkan náà wà lẹ́ Yorùbá àwọn adédèrè ọmọ obìnrin olóbìnrin bá wọn dẹ̀ náà ọba gbẹ́sẹ̀lẹ̀ ọba ni wọ́n fi ṣe ìkan ọmọ secondary school báyìí àjẹjà ọ̀n dúró lọ́nà gbé nílé ìyá rẹ̀ tani bàbá rẹ̀ ọmọ agbélébó ní ẹ́ lámọ́gàjílé yìí àdẹ̀ ní kí wọ́n gbé káwọn òjòyè kí wọ́n gbé ọ̀pá ọba kí wọ́n tẹ̀lé àdẹ̀ tẹ̀lé àdẹ̀ lọmọ lílẹ̀ ọmọ kékeré àdẹ̀ lóhun fẹ́ fẹ́ ògbọ́dọ̀ lóhun òòrùn àwọn òbí rẹ̀ gbọ́dọ̀ náwọn ọ àwọn nǹkan burúkú wọn asọ̀mọ́ ẹdẹ lórí ibú o Allahu kan ṣe ń lọ láre o jẹ́ gbẹ́sẹ̀ lé ọmọ ọlọ́mọ tó wá burú ń bẹ̀ ní wọn ṣe yìí àláfíà ara wọn ò kẹ́kí mọ́ o láwọn ọmọ yìí lórí ẹ̀rọ Òkúta ni tó máa tó wọn fẹ́ tó rántí lóríṣiríṣi nǹkan tó wọn lára. Àwọn ènìyàn náà wá ní padà wá rọ́kọ. Ìgbà tó ń dẹ̀ fi wà láyé tí wọ́n fi náà wọ́n bá wọn lò yìí, oríṣiríṣi nǹkan burúkú ni wọ́n ń lò pẹ̀lú wọn. Àlàáfíà ara wọn ò gbé mọ́. Àwọn náà dẹ̀ ń wò rárá. Kàkà kékun má jẹ sèse àfi ṣàwádà lónìí. Ọkùnrin kí lè bọ́ sọ́rọ̀ ẹlòmí àwọn ayàpà lè láàfin. Wọ́n ṣàmà rí mọ́ wá pé àwọn ayàpà rí àwọn olórí láàfin. Ọ̀dẹ́ ń fún kà sí iye tó bá tí tẹ̀lé máa fẹ́ fẹ́ náà ni. Ẹ máa wá ohun bàbá 70, bàbá 80, pẹ̀lú ọmọ 18 years, 25 years. Ayé ò ní nǹkan kan sọ lórí eléyìí o. Ariwo kọ́ o, ṣùgbọ́n tá a bá sọ nínú ìṣẹ̀dá ìsáà ń pẹ́ ẹ́lí máa rè jí máa gbà. Ìṣẹ̀dá ìsáà máa fẹ̀, wọ́n ní àwọn ọmọ, wọ́n yẹ kó tiẹ̀ sú wọn pàápàá àwọn ọmọ ọ̀ndá etí lọ́lọ́ṣe ìyàwó pẹ̀lú ẹ̀ ìkọ́bà ìlú kan bá ṣe tọ́ba ayé kan bá ṣe ẹ̀ máa rí nǹkan kọ̀ọ̀kọ̀ ẹ̀rú máa ń bà yín bá ní tẹ́rù bá ń bà yín torí àwọn ilé ẹ̀rọ òṣèwà bà yín torí òfin ọlọ́run tó ní tóbi ní bá ti bàlágà ọjọ́ orí òta ọmọ mi lè bàlágà àtijọ́ fifteen years kó ní òun ò lè mú mọ́ra mọ́ àbá rẹ̀ ládùúgbò lóríṣiríṣi káàkiri ni ọmọ thirteen years fourteen years fifteen years tọkùnrin ti ń súnmọ́ wọn ọgbọ̀n bá máa fi pé fifteen years ó ti ṣẹ́yìn sixteen years ó ti ṣẹ́yìn méjì mẹ́ta ó ti kó ìyá rẹ̀ lọ. bàbá kan wá rí pọ́ ọmọ tòun ti bàlágà báyìí ara rẹ̀ ti ń bèrè fẹ́ sọ ọkùnrin ti ń kọ́ ní sọ náà ti ń ṣe òkè kọ́mọ yìí tó kó báwọn káyé rẹ̀ tó bàjẹ́ ẹkùn ti dìyà sí lọlé ọkọ àwọn kan wá dìde wọn sọ pé kò tí tó lọlé ọkọ nínú òfin tayé ọba ni wọ́n lè ní wọ́n sú ẹni yẹn lórí ẹ̀tọ́ rẹ̀ lórí ọmọ ẹ̀ ṣùgbọ́n àwọn tí wọ́n ṣaṣẹ́wó tí wọ́n ṣèrànù kiri àtàwọn ọmọ táwọn ọba ayé kan gbẹ́sẹ̀ lẹ́yìn ẹ máa rí nǹkan kan ṣe sọ̀rọ̀ tí wọn. àbòsílẹ̀ ẹ̀jẹ̀ náà ti wà. àṣàbí iná túfà kànà tìlẹ̀ màsáàkì náà yà á máa lù náà fi bàhárì fa àtún àná àìbá ha. وكان وراءهم ملك يأخذ كل سفينة غصبا. àbòsí ni wọ́n ṣe fẹ́ sí wa o àbòsí pọ̀ gan-an gbogbo ẹni tẹ́ bá wà ní kò tẹ́yìn náà wà láwọn tí wọ́n ń ṣe ẹ lọ jáwọ́ o torí tí ìbínú ọlọ́run bá dé apá yìí ò ní kà o àwọn ọmọbìnrin tí wọ́n fẹ́ wọ nìkọ́ọ̀bù tó fẹ́ bojú nínú ọgbà ilé ẹ̀kọ́ tó fẹ́ wọ wa wàhálà lẹ kó báwọn ìdára lẹ kó báwọn ìdààmú ni o nípa àwọn obìnrin tí wọ́n tó fi ń bá wọn ṣe ranù nínú ọ́fíìsì káàkiri tó ń tún wọn lọ sí kílọ̀bù oríṣiríṣi táwọn yìí ń fi ìmúra wọn dábì sínú alẹ́ inú ọgbà àwọn elétò ilé ẹ̀kọ́ lókè lọ́hùn dísàlẹ̀ gbẹ̀n wọn rí nǹkan kan ṣe sí o fíìsì ò tẹ̀sẹ̀ pa o tọ́lá àwọn sínẹ́tọ̀ wà nílé ìwé tó ń wọ̀ àwọn mínísítà wà ń bẹ̀ tí wọ́n wọ̀ àwọn pẹ́sẹ̀tì wà ń bẹ̀ àwọn gọ́fúnà wà ń bẹ̀ òun náà dẹ̀ lọ́bì kó tó dẹ́kun yẹn ni àwọn ni wọ́n fi síbẹ̀ tó bá dé pẹ́ wọ́n yọ wọ́n wá ẹ̀kù sí lẹ́sẹ̀ wọ́n lè ní ó ná owó kan tí tí ò yẹ kó ná bá kan wọ́n náà yà dákẹ́ ìwà bàjẹ́ wa ń lọ láwọn ilé ẹ̀kọ́ káàkiri ìwà bàjẹ́ wa ń lọ láwọn mínísírì káàkiri àwọn yẹn wá dákẹ́ lórí ìwà bàjẹ́ yìí wọ́n wá sọ kankan ṣùgbọ́n wọ́n á fìtínú ẹ̀sìn àwọn akóta àmúdàmú kẹsìn ìbájẹ́ gbogbo aráàlú bá ń múra kábò òwò ara wa ní kí ló fẹ́ dí rẹ́pì rẹ́pì ò lè sọ́ọ̀bù kì í ṣe pé lójú wọn bàtí wọn kú wọn bá ṣe ń kọ̀ǹtínú. ìpè àwọn ìlànà àṣàrọ̀ wọ́lùbọ́lá ayé àzàn wọn ojú ò bá rí kì í dání lọ́kàn rú. ohun tí yẹn bá rí náà ni àwọn bàbá lẹ́yìn bá ní sábàbọ̀ ló máa ń níyì àìbọ́nà ló dá wàhálà lẹ̀ nípa oríṣiríṣi àwọn aburú táwọn èèyàn ń ṣe káàkiri àgbáyé lónìí ìkórèrè ẹ̀sùn Islam ní òjẹ́ ká ti dájú kó ti dúró tó bá pàwọn èèyàn bá nífẹ̀ẹ́ tọ́lọ̀mù bá sọ sára ti sọ ni sallallahu alaihi wasallam solution fún gbogbo ìdáwọ́ ọ̀bàjẹ́ dúró ti wà lẹ́nu Islam fún wa. Ah, kídèrò ni òun mọ̀ ọmọ fẹ́ já ìgbòsára ọkọ̀ ojú omi yìí tọ́bà yẹn bá ti wá débẹ̀ kò ní láǹfààní àti kó yẹn mọ́ ètò fẹ́ kó àwọn ẹlòmíì ló máa mú wọ́n tó pa nìyẹn o ìkànnì wàrà ọ́. وراءهم ملك يأخذ كل سفينة غصبا وأما الغلام فكان أبواه مؤمنين فخشينا أن يرهقهما فخشينا أن يرهقهما طغيانا وكفرا. Sẹ́wọ̀n pé kí ni ẹ náà yáyàn lẹ́nu pé abájọ́ mi ìjẹ̀wá mọ̀ ní sáà àbátẹ̀ tó ti wá jù bẹ́ẹ̀ lọ káàlì mi náà mọ̀ nílò mi náà bá ti gba àáké lọ́wọ́ ilé ẹ̀kan àbájọ fọ́ ni ṣé kò wá sí ní ilé gbé bẹ́ẹ̀ ta a kò lè gbé mọ́ ibi tí mo dọ́gbẹ́ fi lára dé yẹn kí n ti rí ló máa fẹ́ kí n mọ́ ẹ wò mọ́ náà ni. wà á mọ̀ ìlú ó wá ní ṣòwárí tọmọ sí i. Èyí tí mo pa ńlá kìíní àná. Amẹ́lùkù láàmú. Ó yà ẹlẹ́nu kó pààyàn. Màkánà bàwá ọmọ mi ẹ̀yìn. Ó ní sọ̀rọ̀ ọmọ yìí. Màkánà àbàwá ọmọ mi ẹ̀yìn. Àbàwáhù. Àbàwáhù. Bàbá rẹ̀ àti rẹ̀. Kí ṣe bàbá rẹ̀ méjèèjì. Àbá. ni bàbá. Ábù ó bàbá. umuniya ya káwọn àyà bá mọ̀ fọ́ńtì àwa làwọn wà nígbà tó lọ́wọ́ fẹ́ sọ pé bàbá àti ìyá kò ní òmọ̀wáwù kò ní ìyá rẹ̀ rárá o ó ní àbàwáwù ó wá fẹ́ sọ bàbá àti di méjì ó wá fẹ́ mú kẹ́límà kan láti fi ròyìn àwọn méjèèjì ló bá mú ìyá bàbá ìwọ tíyàwó ti Èmi ò mọ bó ṣe fẹ́ ṣe o. Amálégúnlá Mufakana àbáwá ọmọ mi ní. Wọ́n jọ ń pàṣẹ ilé ni. Tóun bá ní ẹ̀gbọ́n àti fẹ́ ṣe ìyàwó ni no no no no no we are not doing this we are not doing this like that. Ah, ẹ̀yin náà nǹkan tẹ́ ẹ̀ sọ ní last week náà rí náà. Ẹ jẹ́ kí èmi náà sọ tèmi lónìí náà. Ó kì í jẹ́ kí ló wá pẹ́ká ṣe ń Ẹ̀yin kọ́ta máa ṣe lélẹ̀. No problem. Ọ̀dọ́ ń pe fifty fifty ni wọ́n ṣe máa ń kà ju èyí máa kà yí gbígbé ìgbà òyìnbó tí ò dá ìròyìn burúkú alẹ́ ìlàláṣẹ ẹ̀yìn ọmọ ní obìnrin tí ò bá fẹ́ gbà pé báyìí lélẹ́ ni tọkọ láṣẹ májòkó láwọn ẹ̀yà rẹ̀ ní ẹ̀mí táwọn obìnrin pọ̀ ń gbòòrò dé ọ̀tẹ̀ máìkì mímọ́ ní àgbẹ̀ àwọn obìnrin pọ̀ ń gbòòrò obìnrin kan wá lóun fẹ́ pàṣẹ òun lòun fẹ́ jáláṣẹ ilé wọ́n ti bó tilẹ̀ òun kí ń mú alágbàró gùn tó ẹni gbogbo fún ọ̀gá rẹ̀ mi bá jáde ilé tí mi bá gbàǹdà lọ́wọ́ ìyàwó mi ma kẹ́kà ò ní pé mi jẹ́ pé ọmọ lọ owó bọ́ tó ni mo ti wà lọ́nà kódà mo wà lọ́nà ọ̀nà ọ̀yọ́ ọjọ́ ni mo wà bá ní ẹ̀yẹ̀dẹ̀ wá pè má má bínú ló bá dé lọ́nà ọjọ́ kan tàbájẹ́ tó tí ṣe ń kí mọ̀rá ìdí rẹ̀ a ní ẹwà dílé wá bá ní ṣojú tó ti máa ń ṣe ní àbí wo ní mìíràn lé ní mìíràn lé wọ́n lè ń lọ má béèrè lọ́wọ́ mi ẹ̀ẹ́n yẹn wọ́ ọ̀dà ṣé orí bí wọ́n ṣe fẹ́ lọ yẹn o kí ni ìfún ẹni yànda àwọn ilé máa ọ̀rọ̀ ìpè fún ẹni o àti bí a kó sọ pé mi kí ẹ̀ mélòó lè pe àwọn alẹ́ kà <laughs> Àmàlìkùlá múfàkánà bàwà mọ̀mìnrin. Àríkájẹ́ kó yí àwọn obìnrin wa lásìkò yìí o. Ìgbéraga wọn pọ̀ jù, gàrú wọn pọ̀ jù, ìgbàpá wọn pọ̀ jù. Ìmá kọ̀mpìtì wa wọ́n ti pọ̀ jù. Kọ́mà rú pé mi na ní ráìtì, wọ́n náà ní ráìtì. Ní sọmọ ọ̀dọ̀. Rárá, àlẹ́ mi láláṣẹ ẹ máa sọ bẹ́ẹ̀ fún wọn. Èmi ni bá lé ẹ̀mí láláṣẹ ní ilé ọ̀gá kan ṣe ló ń darí ọkọ̀ èmi ni dírẹ́bà nílé yìí èmi fẹ́ wọ ni jókòó ẹ̀yin náà jókòó ah! ẹ̀sẹ̀ yí ẹ má ni kò fẹ́ yẹ wọn mọ́ o àbí ká ṣàlàyé fún ọ ìròyìn àwọn ará bí yẹn àwọn gẹ̀rìbí obìnrin tó lọ́run ṣe súnà tó fẹ́ gbérò ní ìròyìn alákọ̀wé wọlé wá báyìí ẹ̀ tètè jókòó òbí wá ń bí ìròrí àwọn alákọ̀wé yẹn wọ́ọ̀kì nílé mi ìròrí àlùsùn náà àwọn ẹni kàná òun ló lè wọ́ọ̀kì ń bì í. torí pé gbogbo bí tọ́lá ti ń sọ nínú Al-Qur'an ni ar-rijalu 'ala àwọn ẹ̀gbọ́n bàbá wọ́n ọmọdé bá ṣe àgbàlagbà ọmọdé náà náà ní kó pé má bínú

Wàhánbálíkù láàmù màkánà àbáwàhùnmù mi ní ní fàfàjì náà ayọ̀rọ̀ nípahùn àtọ́gbé àtàwọn wa kò fúra. Ó wá ní sórí ọmọ yẹn. Màkánà àbáwàhùnmù mi ní. Bàbá rẹ̀ àti ìyá rẹ̀ má sọ pé ìyá rẹ̀ àti bàbá rẹ̀ bàbá rẹ̀ àti ìyá rẹ̀ bàbá ní kó kọ́kọ́ dárúkọ àwọn àwàkọ́ wọn bọ̀ máa ń rìn láyà wọ́n fẹ́ ṣe ìyàwó ọkùnrin àti obìnrin wá ti invitation invitation card àwọn àlọ́mú Aisha red Habibullah ah, ṣe Aisha ló rẹ́ fẹ́ Habibu ní àbí Habibu ló rẹ́ fẹ́ Aisha ẹ̀wọ̀n kọ́ àwọn tí wọ́n gbé ìròrí yìí dé àwọn tẹ́kọ́bìnrin ló ń pàṣẹ lé ni ah. Aisha rẹ̀, Aisha ṣe fẹ́ rẹ̀ eh, Aisha wo Aisha ló fẹ́ fẹ́ ni. Ṣé Ṣé wá fi Aisha tẹ̀lé torí pé aláṣẹ rèé, ibi tó ti bẹ̀rẹ̀ rèé. Lọ́ba tẹ́ni tó ṣe fún ẹgbẹ́ fẹ́ tó ṣe rárá. Torí ẹ̀ mo fi kókò mú púrùfù wá kó tó ṣe o. Ìtẹ́kùtẹ ló tẹ̀ yìí o, èmi ò ní ha o. Èmi èmi iwájú, á fi ni. Ah. àwọn bá ń ṣe bẹ́ẹ̀ bá ti gbérò ní ẹwà ti pé báwọn ṣe ń ṣe nìyẹn lọ́dọ̀ tí wọ́n obìnrin ló ń darí lọ́kọ̀ bá dún kẹ́ ìyàwó dẹ́rù fún wọn akọ̀ọ̀bà adẹ̀gbà property ọba wa wọ àwọn akáwọ́ sẹ́yìn àwọn asoríkodò ẹ máa fún lábàrá sápàbàrá òbá kẹ máa fún ní ẹgbá ń tó ṣe yóò dáa tọ́lọ́mọkúyà ikú mọ́ ọ̀tún bọ́ sítòsí èèyàn máa ń tẹ́ ènìyàn ọmọ ni wọ́n wá mú wa wọ́n wá fẹ́ sọ wá di ìdákúdà ẹni tó náà bá wá gbórí dúró àwọn abáyé rẹ̀ jẹ́ kò wá ọmọ àwọn yẹ́lẹ̀ tuntun kú pẹ̀lú tó ṣe àwọn mí ń wo lórí títì wọn náà bá gbèrò ní ẹgbẹ́ ilé títì wọn ìjọ tí ìyàwó bá ṣe ìsìnkú ọmọ bí àbí bàbá ọmọ ọmọ bí pásítọ̀ ọmọ tẹ́lá bára o awúwú tó ti lu ọmọ tó ń tara ọmọ ṣe lé lúkúlùkù èmi ò lẹ́gbogbo náà lọ́nà ọ̀dán yẹn o lẹ́gbogbo náà lọ́nà ọ̀dán yẹn o ó pẹ̀lú ń bá mi yẹn o ọkọ náà wá sọ pé ṣé o kọ́ ọmọ wá sílé mi ni wọ́n náà sọ pé ṣé ìwọ náà ọmọ wọ̀ ọ́ ikú ara ìsìnkájọ nílé ọmọ yìí tí ò bá yí ẹ ó ń lọ lé yín èrò pọ̀ ń ta tó ń wáyàwó tó ń wọ́kọ ọkọ wọn ló dé o ah, ọmọ o kí ni. wà á mọ ìlúgbọ̀lá. ó wá ní sọ̀rọ̀ ọmọ yẹn. bàtà náà bàbá òun mi lé. àwọn bàbá rẹ̀ méjèèjì mú mi lẹ́yìn. olùgbàfọ́lọ́hun olùgbàgbọ́ òdodo ni wọ́n. Fọ́kànṣìnà ayọ̀rọ̀hìnkọ́hùnmá. Àwa ń páyà fọmọ yìí tá ń wò hàn mí ń pa rẹ̀ ni pé a ń bẹ̀rù fọmọ yìí pàpà lágé ọmọ lọ́mọ tó ń wò yẹn. Gbangba rẹ̀ ni wọ́n rí ọlọ́run ti fi kọ̀ọ̀rọ̀ rẹ̀ hàn mí, ọjọ́ ọ̀la rẹ̀ ò وكفرا á padà dà lámàrí àwọn òbí rẹ̀ rú á jẹ́ kí wọ́n padà jẹ́ ní tí ń bẹ̀rù gbọ́rí tọ́lọ́hun tí ò sí náà tó sọ́wọ́n di kèfèrí ṣé kò ń ṣẹlẹ̀ bẹ́ẹ̀ náà ní láyé tá a wà yìí ọmọ mi ń gbà tó lówó lọ́wọ́ tó ń tí nǹkan wà lọ́wọ́ ẹ̀ tó ní kò tó ní wá kó grandma mú grandma sọ́dọ̀ mú grandpa sọ́dọ̀ wọ́n ló ṣokùn fáńtì grandpa bàbá tó ti ń kírun sọ́tì wọ́n ti dé kùnú mọ́sálásí pé òun kan bàbá òun pẹ́ dé bàbá máa ń kírun kan tí gbogbo yóò ti mọ̀ wọ́n wọ́n bá ní àwọn lọ́dọ̀ ọmọ àwọn nílùú òyìnbó nígbà tí bàbá máa dé ni bàbá ò bá kírun má ọlọ́hàṣọ kí ni bàbá ti wáyà áà pẹ̀lú pẹ́lú àgbà ti dín náà kò tó kún nínú ọ̀pọ̀ náà ni wọ́n tún máa ní ìjọwọ́ ẹ̀họ́n gbọ́ fi jọra wọn lọ́ at what age 70 àdìgbàyọ́kọ́ wà rí ọmọ wọn ni àìmáyé ọmọ mi ìṣẹ́kọ́ olóṣàkóbá fún ìyá rẹ̀ ìṣàkóbá fún ọba rẹ̀ nígbàtí ìyàwó rẹ̀ bímọ ìyálọ́ká sọmọ ó dẹ̀ rí òun ti di kèfèrí a máa sọ fún mọ́mí pé mọ́mí èmi ò mọ wàhálà tẹ kúrẹ́ ń sẹ́mọ́ máa jíǹ fẹ́rẹ̀ sẹ́mọ́ alẹ́ fẹ́ kírun sí. ìnàmá. àwa lọ po oríṣiríṣi oúnjẹ fún màmá màmá wa sùn fún. ìnàmá amúhálòkan wà ọ̀làdọ̀kan fìtínà tán wà lọ́wọ́ ẹ̀ẹ́dàwó àṣírò ní àárín. ọlá ní ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ yín àti dúkìá tẹ ni fìtínà ni wọ́n o tẹ́yìn ọba mánéjì wọn wọ́n bá tèèyàn jẹ́ àìmáyé ìyá mi àti bàbá mi jẹ́ pé ọ̀rọ̀ rẹ̀ ò dédé dojúrú àwọn ọmọ ló ní sábàbí. látòlì ikún mu amúwálùkún wọlá àúládùkún àrùn ńlá. torí ẹ̀yin náà ẹ̀gbọ́n kọ́lọ̀ ń sọ ni ó ní ẹ má jẹ́ kí àwọn ọmọ yín àti dúkìá yín ẹ má jẹ́ kó

àti nígbà tí a ń lò tẹ̀mí nínú náà kò sírun oríṣiríṣi ẹ̀dẹ̀mẹ́dẹ̀ tí a fi máa sùgbà awa oorun àwọn alọ́sán tí kalẹ̀ a máa fi oríṣiríṣi nǹkan prógámù àwọn kèfèrí náà máa rí gbogbo ọgbà síìmù ní ní a fi máa gbàgbéra ó wá níjọ́ kẹta si náà pé ní màá kí wọn lánàá kẹ mọ́ mi à

ẹwà láàrin ẹ̀gbọ́n kan bá àbúrò kan abẹ́gbọ́n kan bá àbúrò kan tó wá tún ní chẹ́ńjì lọ́wọ́ ẹ má fi ìyálẹ̀ fún ẹ má fi bàbá lẹ̀ fún ọ mọ̀ ọba ìfẹ́ yìí náà rí tí òtún nǹkan yẹn tó ẹ̀dà fi sọ pé èèyàn ní láhun kó ní súnà ṣe gbádùn èèyàn dẹ̀ ní láhun kó níyì èèyàn mọ ọmọ ọ̀fà ẹlòmíì bára bóyá ọmọ ni bóyá ìyá ni bóyá ẹ̀gbẹ́ ni kó wọ́n máa di kèfèrí ó lè wà ní kọ́sọ́ọ̀dì yìí ó máa di kèfèrí ẹ̀ fà mọ́ra ẹ lè máa tọ́jú ẹ̀ ẹ súnmọ́ ìyá yẹn má jìnà sí wọn kódà tí ò bá síbi tí wọ́n lè gbé lọ́dọ̀ yín ẹ máa yọjú sí wọn lóòrèkóòrè wọn ẹwà kan ló sọ fún mi jọ ilé pé àwọn orí pásìkò tó ń fi máa ń lọ sọ́dọ̀ àwọn òbí òun yẹn ti ń jìnà jù ti ń pẹ́ jù wọn wọn ni kó máa yọjú sí wọn òun tó wá súnmọ́ wájú wọn máa yọjú sí wọn lóòrèkóòrè nísìnyí àsìkò tó ń fi lọ yẹn ti ń jìnà jù ìgbà táyẹ̀ fi ń lọ tó jìnà yẹn láàárín ìgbà yẹn alákọ̀ọ́rí mi inú ẹbí wọ́n ti ń súnmọ́ wọ́n ti ra bẹ́ẹ̀dì tán rẹ̀ lọ fún wọn àwọn ìyá wọn bàbá ẹ̀dẹ̀ válú ẹ̀bùn wọn náà lọ bíjọ́ kẹ̀ẹ́dógún kẹ̀ẹ́dógún láyé wà ní òtẹ̀ wá ráyè dẹ́mẹ̀ẹ́dógún kẹ̀ẹ́dógún ni ẹ̀kan lóṣù náà ní lálọ́sùn ẹjọ́ kírun ní kọ́ṣàdúrà fún ẹ ṣàlàyé pàtàkì ìsìláàmù fún wọn ilé wáyà fún wọn kan bá gbọ́ ṣàlàyé aburú kéèyàn ṣe nǹkan mi lẹ́yìn ìsìláàmù bá sọ́

Kídé ìwé ni tá à ń wò ní pé ọmọ yìí tó wá fi lè dàgbà báyìí. Ayọ̀rọ̀ ikọ̀ máa tọ́gbẹ́ àdáhùn wa kò fọ́ra. À ń fàyà pé dídàgbà rẹ̀ kó máa ṣàkóbá fún àwọn òbí rẹ̀. Fàràdínà ayé. Òun tọ́lá ń wá fi kalẹ̀ lófin ni pé. Fàràdínà ayé ó ìlà ọ̀ma àràbò máa kọ́ ìrànmí ni ó. دكاءة وقرب رحما Ọlọ́run bá fẹ́ káwọn òbí dàgbà tí wọ́n kú sínú ìsìláàmù wọn tí wọ́n ń bọ́bọ̀ látàárọ̀ ọjọ́ wọn. Kọ́mà wá dàgbà ọmọ yìí ń sílẹ̀ olùsàn tọrọ rẹ̀ náà ni pé. Ayé ó gbèdè mú kó lórí ilẹ̀ ayé. Àwọn mi àkúlọ́wọ́ ẹ nígbà mi ìyá bẹ̀rẹ̀ sí banújẹ́ bàbá mi banújẹ́ lánàá yá mi banújẹ́ lánàá ó sọ̀sọ̀ kú sọ kọmọkọmọ tí ó lọ yìí ọlọ́run fi ó fi eré ìṣòro òun fẹ́ẹ́rẹ́fẹ́ ni àtẹ́wò ní ìfọ́tẹ́ká ló wà láyé kò yá pàdé lára obìnrin gbà mí ẹ má sọ̀sọ̀ kú sọ ní tó flush kanù tó bàjẹ́ yẹn àdúrà yín gbà ní tẹ́fà bí tán ó lè jọ wọn tápà òní ká ní ó tẹ̀ lè má yáyà fúyà ó lè má yá kèbèrè ṣùgbọ́n lè já náà ọmọ tán wò ó tí ó sàn kọ̀dẹ̀kú

alìjìdáàrù ògiri tá a bọ́ sọ́lẹ̀ tí ń jò ní ògiri tá a ń gbọ́rọ̀ ń jò ní. fàkánà lígùlà mẹ́ni ẹ̀dí mẹ́ni fìlmàdì náà. oníṣòro ògiri yẹn. lígùlà mẹ́ni. ìta ní kọjá gbèdìde nínú ìlú bí tí a ti ní kí wọ́n gbà aláàjújò ibi ń pàwá kí wọ́n akọmọdéjò àtọ́ ní kò sáàyè tó wá ní òyẹ ká fóró yoró ní tí mo ní rárá wọn kì í tó tún ní sàfẹ́ gbowó lórí ìsàfẹ́ ṣe ìrí tí mo ní sàdákẹ́ ó ní àwọn ọmọ méjì kan tí wọ́n jọ mọ òru kan méjì kí là ń pè lọ́mọ òrukàn ẹni tí ìyá rẹ̀ àti bàbá rẹ̀ kú nígbà tó wò tí ìbàlágà ká má máa ṣe gbọ́ o rírà wà yìí nìsín àwọn ìyá wa kú bàbá wa ti kú àwọn afọ́ká náà ti doníyàwó àti dọlọ́mọ kí ìyá tó kú kí bàbá tó kú àwa ò lè jọ́mọ òrukàn mọ́ àwọn nípa wa níjẹ̀ tí mò máa nínú ṣẹ̀rẹ́ Islam tọ́wọ́ ni ẹ kó àwọn ọmọ òrukàn wa fẹ́ fún wọn ní nǹkan rárá ìwọ tí ìwọ pàápàá ti ń ṣiṣẹ́ o ti ń gbowó ti dàgbà o ti bọ́ sí ìyá àti bàbá tó lọ́wọ́ òkè ó sí nínú àwọn òrukàn yẹn àwọn ọmọ tó kéré tí ìyá wa lọ sí bàbá lọ ní àwọn èèyàn jẹ haram yìí yìí owó táwọn èèyàn kan tún wá ń kó kalẹ̀ kó owó ó tún ń dọ́dọ̀ àwọn kan àwọn kan ń tẹ àfáàṣe rẹ̀ ti fi ń kọ́ náà fi ra mọ́tò. àwọn ẹ̀rọ ọlọ́nkan máa ń fi owó kalẹ̀ pé bá fún àwọn òrukàn ẹ bá fún àwọn òrukàn àwọn kan ń gbà rẹ̀ fi kọ́ náà ni. àbíkẹ́lẹ́ táwọn yẹn kì í rárò jinlẹ̀. àwọn yẹn ń kọ́ tí wọ́n ní bùkátà sí kàkà bẹ́ẹ̀ náà àwọn kan fi orúkọ ọmọ orúkọ ìta wọ́n fi orúkọ wọn gba owó láwọn ìlú òkèèrè láwọn lẹ́lárọ́wá láwọn oríṣiríṣi ìlú kàkàkiri ẹnìkan kan jẹ́ oní oní ẹ̀yìn àbẹ̀ṣe ń sọ pé kíní kan dídíà tó já ìgbé mọ́lídìí òtọ́ àsàdátù sọ́ńtì dídíà ní kíní kan tí a pẹ́ pápá ń kó ń sàódì. mo ní evidence data ẹ̀rí ẹ̀dà pípa àwọn èèyàn nípa gbogbo pátá tí ń sọ ẹlẹ́ yóò tọ́kọ̀ tọ́ ńlẹ̀ Yorùbá wá ń bí owó wọlé fún látòkèrè ni kí ṣe gbogbo ẹni tó wọ́n wọlé fún látòkèrè ló ń tún tọrọ kí ṣe gbogbo ẹni tó ń tún tọrọ pé ẹlẹ́ yóò tọ́ yóò tọ́ nìkan wọlé fún ìlú kan àwa ní ìtẹ́lọ́rùn ni ọ adẹ̀mọ̀ kó fi ọlọ́run lílé àbíkájá lójú ó wá táwọn ọlọ́run kò tẹ̀wọ́n lọ́rùn àní mọ́lídìí ò sí nínú sáàmù wa alásàlátù òkúta kọsán ní kúrúkè ìrásẹ ni ọbẹ fi wa mú ìkọ́ṣe kẹfìrí ni alókò ṣíṣe àdúkò lẹ́rìí nínú ìsìláàmù wa iná àpà ìyanu ni tọ́lọ́mọba ò lọ́wọ́ sí ni ìtànkà mílẹ̀ sí nẹ́ẹ̀sì tọ́lọ́mọba ò fọwọ́ sí sànúbí òsán pa fún wa pẹ́ká ṣe ni sallallahu alaihi wasallam a ní tí ó bá sí lára ẹ̀sìn wa gbọ́dọ̀ ṣe èrò wá pọ̀ ń bẹ̀ tí wọ́n ń ṣe àlùkò tó ń àwọn àsopẹ́ ládùúgbò àwọn èrò tó wà ní kinní kan yẹn káṣífá wọ́n mú mi bọ́bá ń jẹ́ káṣífá ládùúgbò àwọn èrò tó wà ní kinní kan yẹn wọ́n ṣe pọ̀ tó yẹn ẹ wá ní àwọn ilé yẹn náà bídíà ni wọ́n ṣe bídíà ni ń kọ́ táwọn náà ṣe bẹ̀rẹ̀ bídíà náà ni o àwọn àwọ̀tẹ́ǹsọ̀ ìtẹ́ ní kí ní yóò tó yà àwọn ọ̀pọ̀lọpọ̀ ẹlòmínà wọn àfá àwọn sàádì náà ti ti sọ ẹ̀ bídà náà ni wọ́n ń ṣe wọ́n tó kò ń sàádì kan tó wọ pèlè lọ́n ti gbé àkídà tó lára àbídà jùlẹ̀ wọ́n ti dé nàìjíríà ni wọ́n ti ti mú àtìdálẹ̀ yorùbá wa kókèlè lè pọ́n lórí ọkọ̀ wa ẹ̀yìn bá kí ó kópa dòkítọ́rọ̀ nínú ṣẹ̀ríà kó tó wá dé kó wá dìdàkudà àá sọ fáyé náà ní pé ànídàkudà ló dà sílẹ̀ ilé ìgbọ́dọ̀ yé wa o òkè sí wa ni o. wà á mẹ́lì jìnnà. Nítorí oníṣọ́rí ògiri yẹn. Bàkánà lígùnlá mẹ́nìyàn tí mẹ́rin fìlì Màdínà. Wọ́n ní àwọn ọmọ òrukàn méjì kan tí wọ́n wà nínú ìlú àwọn ni wọ́n ní ọ̀. Wàkánà tàhátàhó kánzó láhùmá. Ilé tí bàbá wọn àti ìyá fílẹ̀ fún wọn rèé. Pọ́pátì táwọn jogó rèé ṣùgbọ́n lé tó ti ń bilé àlàpà tán yìí. kánà tààtà ooo. báàlù ilé yẹn kò jẹ́ nǹkan kan ó yẹ kí èèyàn máa wọ pé kílè yìí wó kò wúlò ṣùgbọ́n. kàtàkùn kẹ́hìn lọ́rùn náà. lábẹ́ ilé yẹn nínú nínú ilé yìí bàbá wọn àtìyá wọn tọ́jú àwọn ọ̀rọ̀ kan kalẹ̀ síbẹ̀ fún wọn àwọn owó oníyebíye àwọn kọ̀kẹ́ ọ̀rọ̀ tó jẹ́ kó o lo kùnfà tó máa sọ àmọ́ yìí jọ lọ́lá láyé. ọ̀kànà bò ó máa. kò tọkàn balẹ̀ tí bàbá wọn àtijọ́ wọn lè falé lọ́wọ́. látàkìlẹ̀ tí wọn pẹ̀lú àníyàn rẹ̀ pẹ́tọ̀. ọlọ́run àjẹkọ́ dàgbà àwọn bá nǹkan wọn àwọn àfilẹ̀ sílẹ̀. àwọn ọmọ yẹn ni wọ́n ní. Àwọn bàbá wọn kẹ̀rẹ̀ rí. Màkánà abúhù máa fàlì ha. Bàbá wọn àti ya wọn tí ó àbúhù mọ́ ni wọ́n tún lò ń bí. Abúhù máa fàlì ha. Bàbá wọn àti ya wọn. Àwọn méjèèjì ẹni ire ni wọ́n. Ìjẹ́ni ire wọn, wàhálà wọn àfẹ́kó pé. فراد ربك أن يبلغا Ọdá kí ni ajẹ́ ìyá rí? Ọdá kí bàbá jẹ́ bàbá rí? Ọdá kí ìyá jẹ́ ìyá rí? Ìyá máa ń rọ́jú hùwà rí torí àwọn ọmọ rẹ̀. Abẹ́ sọ nínú ni, amanu. واتبعتهم ذريتهم بإيمان ألحقنا بهم ذريتهم وما ألتناهم من عملهم من شيء كل مريهم بما كسب رهين بما كسب رهين tí bàbá bá jẹ́ bàbá rẹ̀ bàbá dáadáa ọlọ́run ní alladhina amanu wattaba'athum wattaba'athum dhurriyyatuhum bi iman bi iman ọlọ́run ọba nínú ètò rẹ̀ ó máa ń sábà jẹ́ kí ẹ̀yìn ẹni da látara ìwà ẹni àtàníyàn ẹni tíyẹn náà ní ní dáadáa nígbà tó wà láyé yorùbá ní ọlọ́run kì í jẹ́ èèyàn gbé àbí yorùbá tí yorùbá máa ń nìyẹn wọ́n fẹ́ kì í ṣe kó jẹ́ kankan lára ẹni ìtumọ̀ rẹ̀ ni pé kì í jẹ́ kí wàhálà èèyàn gbé iná ìlú ìtumọ̀ tí wọ́n tún tẹ̀ náà nìyẹn kéèyàn wá ṣe kí bàbá hùwà rẹ̀ láyé kí ìyá hùwà rẹ̀ láyé ọlọ́mọ ń sábà ń kọ́pẹ́sẹ̀sì wọn wọ́n máa ń fẹ̀yìn dáadáa lẹ̀ fún wọn táwọn yóò fi máa sọ pé àbájọ ah, ọmọ dápẹ́ ká ah, bàbá rẹ̀ dẹ̀ da ah, ìyá rẹ̀ ah ìyá yẹn gbìyànjú. wàlàdínà àmàlú wàtàbà tí wọ́n mú ìyàtọ̀ bí máa. àwọn tí wọ́n gbọ́ lọ́wọ́ ń gbọ́ lódodo. wàtàbà tí wọ́n mú ìyàtọ̀ ṣe ìgbà. Tọ́lọ wá ṣàánú wọn táwọn ọmọ wọn náà wá rìn lórí àti wọn náà. Alhàkúnná bí i gbèrè yàtà hàn. Ọlá ní àwọn ọmọ wọn àrọ́mọdé wọn wọn yìí. Bàbá ń kó wọn náà lè jẹ́ ń dájọ́ gbèrè kí a máa máa fọmọ yìí náà. Alhàkúnná bí i gbèrè yàtà hàn. Orí pátá àmọ́ ìtàn bàbá wọn tọ̀ táwọn bàbá bàbá wọn tọ̀ táwọn yáyà wọn tọ̀ orípa iná àwọn náà máa sọ. Bàbá tó náà ti bá ọmọ ọlọ́mọ náà jọ ṣe pọ̀ tún ṣe ṣìná ọ̀nà ti mú tí ó ti jalè ó ti hùwà bàjẹ́ rí ẹ̀tọ́ ẹlẹ́tọ́ wà lábẹ́ rẹ̀ olófitọ́ ọmọ ìlọléèwé olófinlélè lọ́kọ́ṣẹ́ làwọn ọmọ rẹ̀. Bàbá tó wọ́n ti ní fara tó ti ṣe wàhálà, ó dorí olórí, ó dààmú, ó ṣe wàhálà, ó láàmú mára ó ń tún kan ní nǹkan ṣe ni ó yanjú ọ̀rọ̀ tó bá fẹ́ bàjẹ́ gbogbo dáadáa tó náà ti ṣe tó ti tún àwọn èèyàn nínú tó ti pa wọ́n lẹ́rìn tó ti tún tó fẹ́ bàjẹ́ ṣe nígbà tó bá ń kan ọmọ tiẹ̀ náà ẹ̀rí pé nígbà tí yẹn bá ṣe dáadáa yẹn wọ́n sọ pé gbogbo fẹ́ ṣe ń ṣe ọmọ síta aráda nú tó fẹ́ pàánú lòun ṣe fún àwọn èèyàn ni o tí Wọ́n bá ṣe àti wọ́n ṣe fẹ́ yẹn èpè ní. Ìrẹ́lẹ̀ mi náà ń ṣe rárá fún sísà. Ó dẹ̀ ń fọ́ páláyà. Wọ́n bá ṣe rárá ń kọ̀rọ̀. Ìrẹ́lẹ̀ mi ṣe rárá sí. Àwọn yẹn wá ń tiẹ̀ wá ń ṣàdúrà fún àdúrà yẹn èpè ní. Ọ̀rọ̀ kò tún àwọn ọlọ́mọ ṣe ni. Ẹlẹ́mí ìwà ló ń bá àwọn èèyàn ṣe tòlé òyìnbó. Irọ́ ni o, òun fi wọ́n ṣòwò. Ó ti bá yẹn wọn jẹ́ gbogbo ní táwọn ènìyàn rí. Igbó pọ̀ jọ̀dọ̀ tiẹ̀ ló ń lọ àwọn tó wá tí wá jẹ́ àwọn máa kí ládùúgbò ẹṣẹ́ tàwọn àbúrò yín o olùwọ́n túbọ̀ máa gbé ń ga ọmọ ọmọ torí ẹja bẹ̀rẹ̀ ọlọ́run ká ṣe dáadáa. wọ́n máa ń bá àyìnà min amalihim min shay. ọlọ́wọ́ ní dáadáa táwọn èèyàn bá ṣe kò ní dínkù á fún wọn láti pè ní o àfún lé pàápàá. Kullu mọ̀rẹ́hìn bí máa kásábà. Kásábà rọ̀hìn. Ẹnu gbogbo ẹ̀dẹ́ èèyàn pátá tí kò wá ṣe dúró dé lálẹ́ kìámọ̀ ni o, ó ní máa ṣokùnfà àlùjáde àbí nọ́ọ̀kùn o. Wọ́n wọ́n làwọn ń ṣe. Ìtàn títà táwọn ọmọ yìí ṣe rèé. Bàbá àwọn méjèèjì, bàbá àwọn ọmọ àti ìyá wọn, àwọn méjèèjì ẹni rí ni wọ́n. Bàbá dáadáa ni wọ́n, olùkáyọ̀ ọlọ́run ni wọ́n. Fàárọ̀ dára búkà ayẹ́dẹ́ lọ́gọ́ àṣùtà ọmọ. Nígbà tẹ́lẹ̀ mi náà jọ́gà lẹ́nu iṣẹ́, gbogbo àwọn tí wọ́n wà lẹ́yìn rẹ̀ tí ẹ kó fún wọn, kó àpò promotion fún wọn, kò ṣe é gbogbo àwọn òwe tó yẹ kó sáìn fún ọkà àwọn ẹ̀fì kọfí ní ọfì kọ̀ǹtínì láti lọ fún further studies kò ṣe gbogbo táwọn èèyàn bá sádọ́dọ̀ rẹ̀ tó lè fi assist àwọn èèyàn agbọ́ọ̀lì wait for your time àwọn ọmọ tiẹ̀ náà ń bọ̀ ó ń pè ìjẹ́ ni ọlọ́ gbogbo àǹfààní tí a bá ní ṣe fún èèyàn kò dẹ̀ gbójú kúrò ní ìpínlẹ̀ tó tọ́lọ́run ìmọ̀ àwòrán kí ti bá ní kí ṣe eléyìí ti bá ní kí ṣe eléyìí mi lérí kí ní ikú tó ṣe yẹ ọmọ tẹ́ náà ní rárá nù ní gbogbo dáadáa tó bá wà ní kápá yín ẹ̀dá ṣe fáwọn èèyàn kẹwàá máa fún èèyàn náà bí ọlọ́run ọlọ́run wọ́lá pé gbogbo èèyàn tí mo bá ní kápá àti àtìsí báyìí ni mò ń ṣe dáadáa fún mi ìdánìkan jẹ́ kó tààrọ̀ ogún sọ́dọ̀ tèmi àwọn èèyàn mọ̀ mí ọlọ́run wọ́lá bẹ́ẹ̀ tó mọ̀ ìṣẹ́ sórí tiwọn ọlọ́run yìí mi mọ́ mi ìlú fúnra mi ìjà pílánì gbèsè ọlọ́njọ́ tó mi ṣètò pé táyé wọn ní rọrùn kó táyé bèbí náà ti rò lọ èmi kan ń gbìyànjú kán ní báyìí kán ní báyìí ni wọ́n la pété àwọn ọlọ́mọ kan ni mò ń túnṣe yìí jọ àwọn tèmi náà jọ dà ó tó tẹ́ lọ́n ẹni tó bá ṣerú ẹ̀ wọ́n tó ń bínú sọmọ ọlọ́mọ títí ẹ̀ ń da. máa ń yẹ ìṣirò ìṣàrọ̀ yàtọ̀ sódì sí àwọn àti ìdíyìí. Gbogbo ìyàtí ẹ̀kọ́ tó wọ́n pè láyé ní ìbàjẹ́. Máyà zìrọ̀ ìṣàrà. Ìwọ́n mú ebè ó sí kọ ebè wá ń gbin aburú sílẹ̀. Máyà zìrọ̀ ìṣàrà. Òṣèlè wá ń gbin ìbàjẹ́ sílẹ̀. Wọ́n ti kó bá wọn ọkọ̀ àti àwòrú wọn náà jẹ̀mọ́ ọpọlọ tó ló dẹ̀dá. Máyà zìrọ̀ ìṣàrà. Wọ́n ti kó bá Ìwọ ni wọ́n gbé tẹ́lẹ̀ lọ́wọ́ pé kò bá wọn pààyàn wọ́n náà dẹ̀kọ́. Máyẹ̀ ẹ̀sìn àìṣàrà. Wọ́n ní kò róòpù èèyàn dẹ̀kọ́ ọmọ lóòótọ́. Máyẹ̀ ẹ̀sìn àìṣàrà. Wọ́n pàǹtì wọ́n ti gba burú wọ́n náà dẹ̀ ìṣàbúrú. Máyẹ̀ ẹ̀sìn àìṣàrà yá aṣọ ti fi àwa àti dìde. Gbogbo ẹ̀dá tó bá gbogbo ẹ̀dá tó bá kókò kò hùwà bàjẹ́ kan láyé. Nígbà yìí tó ṣe yìí. Nàdámàtà wàlẹ̀ Hásìdì Zàrì ìdí Bàdàn. Nàdámàtà wàlẹ̀ Hásìdì Zàrì ìdí Bàdàn. Ohun tó máa padà afẹ́sì ní jẹun tó pè é, mo náà làbámọ̀ àtòrí ibú àtòfò. Kí ni mo ṣe fún àìmọye ẹlòmíì tó ti kúrò ní sáfíìsì lónìí? Tó wá ń ṣe bí kó padà sórí àga ẹ̀ kó wá lọ tún tó ti bàjẹ́ ṣe kò ṣe é ṣe mọ́. àìmọ́yẹ lèmi tó ti rọ́pọ̀ sí níta àti àti àwọn èèyàn lánàá ọ̀rọ̀ àtúnṣe wọn ó ti kó bẹ́ẹ̀ ní kò ṣe ṣe mọ́ tí ò àtúnṣe lánàá wọ́n náà ní nǹkan pẹ̀lú ló máa sí ní wọ́n máa bá wọn ní. bàbá ilé mọ̀ fún ìṣẹ̀lẹ̀ gbàǹkan mínísì no problem ẹ máa wọlé ma no problem àti mọ̀ wọ́n mà no problem lókèd mà lókèd ọ̀yà rẹ̀ kọ̀ mà nípa tí yẹn bá lọ́dún tó bá sílẹ̀kùn tó bá padà pè pé ah, ìyá wa pé sẹ́kẹ́tì ẹ̀. ó mọ ps wà ní kinní ní nelson gbà kan ní kinní kan gbà kan ah, ó ti rántí ah. kíni káàdì wọn nìyí bó ṣe ń dárúkọ bá làwọn sẹ́kẹ́tì sọ pé bàbá burúkú yẹn àbájẹ́ pé ní ọ́fíìsì ẹ̀bẹ̀ ló ti bá wọn yọ̀sùn ẹ̀ lè pa àfọlọ́wọ́ ẹ̀bá àfi kó ṣíwú yẹ̀sùn náà pẹ̀lú obìnrin kí yà sí sọ kò láyé ẹ̀ kò dá ń ṣorí ọ̀fẹ́ kí wọ́n ṣe tí wọ́n ti kú ni àrí kì í ṣe kóṣù kóṣù wà láyé ìwọ́lọ́ Ọlọ́run oúnjẹ kó rí ìrí kùrí ni. Wọ́lá ó fi gbé ìrì máa ó di èyí. Ọlọ́mọ ọmọ nǹkan ṣiṣọ́ yunifásitì ni ìyẹn ló ní wáṣẹ́ sí ní afẹ́kẹ́ ni ó ń bò ń kọ̀ náà ẹ̀jẹ̀ ní ìlà. Ọmọ yẹn bá ṣíkètì náà wò ní. Ìfira ẹ̀jẹ̀ ní ìlà. Ẹ̀yin náà gbé dáadáa kalẹ̀ o. Ìfira ẹ̀jẹ̀ ní ìlà. Wọ́lá ó fi

ọ̀rẹ́ máa ń ru ẹlòmíì lára láti ta ọ̀rẹ́ a máa ru ẹlòmíì lára láti ta àtúntàtà máa ní ẹlòmíì lára láti jẹ̀mú yàn. ìdúrà jẹ̀mí la. kọ́dà ẹlòmíì àwọn aṣọ kùrà yìí ó tún ṣe ra àwọn aṣọ míì àti tó fìyẹn sọ̀rọ̀ a tún ní lára pé ti bá kó Allahu Akbar. Ìzira jẹ̀mí ìlà. Lábí owó tọ́lọ̀ bá fún ẹ̀yí. Ìzira jẹ̀mí ìlà àwọn tí wọ́n tún fọ́nù sẹ́kẹ̀ tó ti bàjẹ́ tó lò mọ́ o tún tàbá àwọn tí wọ́n ń sáré. ìdí àjẹ́ ní ìlànà. pẹ̀lú pé ìwé ṣe pọ̀ tó yìí. wà láfi dé ìmáòdì. àti òṣèré dáadáa fáwọn èèyàn kódà kó máa ń ṣàyè rẹ̀. ọkọ̀ bàkọ́ tó ń jẹ ní lóní àìnà máa zúri àmà. ọkọ̀ bàkọ́ tó ń jẹ ní lóní àìnà máa zúri àmà. ẹni tí yóò bá ti tó wà ń lẹ̀ jáde ní òní Tíni bá wá wọlé kò ní gbádùn kò ní sálùbáríkà ní. Máa kọ́ bàkọ́ tán. Torí tó dárogún pọ̀ jó jáde yìí. Àlùbáríkà ọlọ́run bọ̀ sínú ẹ̀ máa. Àfáwà ẹni máa kọ́ àbàkọ́ tó. Tọ́tù jẹ̀mí lónìí àìnà máa zùrì áá. Ó ní dáadáa tẹ̀dá ṣe láyé. Ó ṣẹlẹ̀ òun kó rò pé ibi ẹni tí mo fún yìí kò máa one point two million máa kọ́ ó ti wá pọ̀n ló máa bàjẹ́ ẹlòmíì ò kí ẹ̀ kí nǹkan bàjẹ́ ibi tó ń lò sí pé kò ló mọ́ ọ lọ kó sínú sọ á níbi tá à ń kọ́ àwọn tá lò mọ́ sí rèé ah! òun kú àwọn òun fi àwọn ọjọ́ kan kó nǹkan jọ láyé ó wá ya ọjọ́ kan sọ̀tọ̀ láti máa tún fi ṣe. ọkọ̀ bàbá tó ń jẹ̀mí ló ní àìnà máa zúrí wọn. gbogbo wa lọ̀rọ̀ yìí báwí o. ọkọ̀ bàbá tó ń jẹ̀mí ló ní àìnà máa zúrí wọn. kó wá ṣe ní tó bó ṣe ní ma lòun náà ti láwọn tó lè ti láwọn máa. ìnàlì jẹ̀míìlà. afọwọ́ ní dáadáa ṣíṣe ọ̀rẹ́ títà. ìnàlì jẹ̀míìlà wà ń tọ́ lásàmánú bìhí. ó ṣẹlẹ̀ òkú pẹ́ bí wọ́n ti ṣe. Ah, ní a ṣe dáadáa sí ọ̀nà rántí. ìnàlì jẹ̀míìlà. Ẹni tó ṣe fún gan ọ̀rán tí kò ṣe fún mi. Ìnàlì jẹ̀míìlà. Olùkọ́ máa rẹ̀ Èmi ni èmi lẹ́tọ́ oṣù ẹ̀ńjọ yẹn. Ìnáìjẹ̀ mi là. Èmi ni. Ìnáìjẹ̀ mi là. Mo tẹ́sí mẹ́sẹ̀gì sí ṣẹ́bi kó pé kí sẹ́jà káńtì náà bàjẹ́. Ìnáìjẹ̀ mi là. Ẹ rí mi rí sàbọ̀tẹ̀ mi ní sàbọ̀. Ìnáìjẹ̀ mi là wà ń tọ́ lásàmánú bìí. Dáadáa ìdè kódà kó pẹ́ ní àtijé. Wà lẹ́yìn. وليس يسجد إلا الذي زرع أنا كوني كري دادا تيسي يا بنتي وليس يسجد إلا الذي زرع síbẹ̀ ni ẹlẹ́ni ẹ̀yìn kan rò pé bàbá mi ní ìsìn ní kó máa bímọ ní ìsìn kó máa wá rún ó lórí lọ́mọ tó wọ́n ní jẹun ẹ̀ àrárá oúnjẹ tá à ń jẹ sẹ́nà àti tá ń wọ̀ sọ́rùn ní kọ́kọ́ tó ń jọ ọmọ. kẹ́ ẹ bímọ kẹ́ ẹ bí lásìkò yìí kẹ́ máa wá fowó tọ́ lẹ́sìn tọmọ yìí bá padà dàgbà kódà kẹ́ máa sì mọ wípé ẹ̀yin náà ti sáyé àdúrà tó bá ń ṣe ránṣẹ́ sí náà ń tẹ́ ẹ ṣe nìyẹn. wàlẹ́ ìsàyà sódò ìlàlẹ̀ ní ìsàrà án. torí bàbá ní òun ò ní wá bímọ kó ń wá tọkọ Toro fẹ́ jèrè ọmọ ni. Bálẹ̀ ìsàyà sódò. Jèrè sáyé ló wà áfà kì í jèrè tọ̀rọ̀. Bálẹ̀ ìsàyà sódò. Gbogbo dáadáa tẹ ẹ ṣe fún yàn. Ìlàlẹ̀ ní zọrọ̀ án. Ẹ̀yin ti ṣe ẹja àgbójú kó ń bẹ̀. Ṣùgbọ́n ẹ máa retí. Ẹ̀yin náà lẹ lè rí ń tẹ́ o. من عمل صالحا فلنفسه ومن أساء فعليها وما ربك بظلام للعبيد àwọn méjèèjì tí wọ́n jẹ́ bàbá àti ìyá tí wọ́n bí ẹnàbù máa sọ̀lẹ̀ ha bàbá àti ìyá yìí ẹni ire ni wọ́n فرد ربك يبلغا أشدهما ìjẹ́nire wọn ìjẹ́nire wọn ọlọ́run bò wá fẹ́ kí wàhálà àwọn gbé àwọn ọmọ òrukàn yìí mélòó la pè wọ́n yẹ̀tí máìnì méjì ni wọ́n yẹ̀tí mùlẹ̀yọ̀ kan yẹ̀tí máìnì ni méjì àwọn méjèèjì yìí Ọlọ́run ọ̀fẹ́ kí wàhálà àwọn òtí wọ́n gbé wọ́n ti dààmú lórí wọn. Àrọ́dà rọ́pù ka ayẹ̀mí ló gbọ́ àyùdáhùn máa. Àwọn náà wá mọ̀ wípé ẹni tó ń bọ̀ wá bá wọn ṣe nǹkan yìí, tó máa wá sẹ́yìn àwọn ṣe ẹni táwọn náà orúkàn sí ni. Ìjárà ni, ìwọ́ṣà ṣe kó kójú kúrò mẹ́kùn mọ́ wá retí, tó nǹkan ní nǹkan ṣe tẹ́ ní bàjẹ́. ọlọ́wọ́ bá ní afẹ́ ká ọmọ yìí dàgbà nídèrò ní ọlọ́wọ́ bá ń dá ọmọ yìí dúró dèdè pé kí wọ́n dàgbà. ọ̀yẹ́ sábà ìjà kanzabo máa. bọ́dẹ̀ wá kó ń táwọn òbí wọn kó síbí kí wọ́n bẹ̀rẹ̀ sí fi sọ̀rọ̀ kó dọ̀rọ̀ la. kó lè jẹ́ ìkẹ́ látọ̀dọ̀ ọlọ́run tọ́lọ́run bá pèsè kalẹ̀ fún ló máa ń fa dúkìá ọmọ kan lé lọ́wọ́ nígbà tí ò ti tí ò ti ha hàn. Àkáyà yìí, kan nìyẹn. Ó dàbí ìsáwò ni. Ọlọ́ni ẹ máa ti fún àwọn àwọn tọ́lọ̀ bá ń pè ní súnfọ́ bíi àwọn ọmọ tí wọ́n ti dàgbà tó àti ẹ má pa dúkìá wọn lé wọn lọ́wọ́ nígbà táwọn bí wọ́n ti kú ẹ bá ṣe fún wọn ẹ kí wọ́n dàgbà kí wọ́n ti dá nǹkan mọ̀. Wàlá tuntun sùfà àmúwálákùnmù lẹ́tí ìjàlá lọ́wọ́ lákùnmù kìyàmá. Tẹ̀rí kọ́ ọlọ́run mọ̀ ọmọ ìjẹ́ káàmù pé ọ̀ràn nílọ́rùn wa. Warzuquhum fiha wa kisuhum wa qulu lahum qawlan ma'rufa. bá sọ́ńdì wọ́n bí tẹ̀lé olè àtà máa. ẹ ẹ ẹ ẹ lọ àwọn ọmọ òrukàn lára ẹ má sáré fún wọn ní títí àwọn. lábàlá wọn ní ga. títí dìgbà tí wọ́n fi máa dàgbà tí wọ́n ti tójú bọ́ọ̀ náà ti tóyàwó fún ọtí tọkọ ní. àná sọmi ní òmùrò ìṣẹ̀dá bá ti wá ilẹ̀ ìhìn mọ́ àmúhálà hàn. níbi ìbàlúwà ti tọ́ àjà àmúhálà hàn ìwọ̀là kọ́kọ́ ìwọ̀là kejì. Ewọ́n àkọ́kọ́ nù rẹ̀. Wọ́n látò tùtùfà. Játàrí síbẹ̀ ní káwọ́ àwọn hikimọ̀ látọ́lọ́ wọn bá gbé sílẹ̀ fún wa. Ó ní wọ́n látò tùtùfà. Àmúwálàkún lẹ́tí. Àmúwálàkún kí ló dé tó jẹ́ àmúwálàkún? Ẹ máa fún àwọn ọmọ òrukàn ní àmúwálàkún owó yín. Kí àmánà ní lọ́rùn yín báyìí ọwọ́ yín ló jùlọ báyìí kò ìdí ìdówó wọn àwọn ni wọ́n nílò tọ́ o ṣùgbọ́n ìlọ́lọ́ máa bí tó bá rà rè. àlẹ́tí ìjà lọ́lọ́ òun lágùn mú kí yá máa. ó làgó bá yé kìí ṣẹ̀yìn ẹni gangan ṣùgbọ́n yìí lẹ wà lákòókò. yàrá lọ́wọ́ lákòókò kì í á máa. ilé ìtàn ọba ni ẹ máa mójútó kẹrọ lédè fún àwọn ọmọ kan fi dàgbà. wárí sùkùn. ọlọ́run bá ti ẹni bá ṣe fún wọn ó kọ̀ wọ́n sún fàáhù fàfíhù ni òmùgọ̀ ẹni tí ò tí kàn kò tí ìmọ̀ yàtọ̀ dáadáa láàárín ìtúgbà àti ìtúgbọ́ ó lè kówó yẹn kan ní wọ́n fẹ́ bá fi ṣe bísínẹ́sì kan kó kọjà fún wọn. wàá rí sókò ọ̀hún fi hà. ẹnìkan olóhùn sẹ̀fíhù sàfíhù òmùgọ̀ ìwọ́n náà wá jókòó wá ń kọ́ pé sàfíhù ń sọ̀rọ̀. wọ́n pẹ̀lá rẹ̀ ní ọ̀nà bàlídù alùkọ́lùkọ́lù hù tàbí hù bàlídù ọ̀dẹ̀ ni wọ́n bàdá jàfá ó tún lòun láti láti oko náà wá dúró ti tàbí hù omugọ̀ ó tún pẹ̀lá rẹ̀ nípò wá láti oko tún pẹ̀lá màlídù ó kọ̀ fún ara ni o okòlò ọdẹ ti wá o ọdẹ ni máa ń bàbá ó yá lọ fáìlì pé. wàlẹ́ tuntun súfà àmú lẹ́tí ńlá Ọlọ́run ni ẹ máa fún wọn ní àwọn owó tọ́lọ̀ wọn bá ní ẹ mójútó. Wárẹ̀ lókòhùn fi hà. Ṣùgbọ́n tẹ máa ṣẹ́nu dúkìá ìní pé wárẹ̀ lókòhùn fi hà. Ẹ máa yọ fún wọn bẹ̀ tí wọ́n máa fi jẹun tán máa fi wọṣọ. Wà kì í ẹ wọṣọ fún wọn nú ẹ kí wọ́n jẹun kí wọ́n dẹ̀ wọṣọ lọ. wàkúlù láhùn kọ́ọ̀lá màrúfà. kò sẹ́ni tọ́lá ọba ò lè ti yẹn sí dènà àti bẹ́ẹ̀ ayé tí wọ́n rí ṣe gan wọ́n jáde láyé ẹ̀yin lẹ́yìn wá mójútó owó wọn ẹ̀yin lẹ́gbọ́n wọn abẹ́ẹ̀ làbúrò wọn àwọn ọmọ wọn wá kéré wọláhì àdánwò ńlá ni àwọn ọmọ títí ẹ̀yin wá mówó yẹn wá fi ràn wọn lọ léwe àwọn ọmọ títí wọn sọ pé kí ni bàbá yẹn fi lẹ̀ bàbá yẹn fẹ́ kó fẹ́ gbèsè bàbá tó ti gbówó ní báńkì tí ó pín ìṣẹ̀lẹ̀ àfi owó bàbá yà fi ń san gbèsè ní àti ìṣẹ̀lẹ̀ nípa ọmọ fi ń san sún àwọn ọmọ mi ò tán ọmọ yóò fọ́ ọmọ sílẹ̀ àwọn ọba ọmọ ni ọlọ́wọ́ bá ní ẹ fún wa nínú dúkìá wọn jẹ́ kí wọ́n jẹ́ kí wọ́n mú ní ẹ̀kọ́ wọ̀ṣọ́. ẹ̀jẹ̀ bẹ̀rù ọlọ́run ọ̀rọ̀ dáadáa ní kẹ́ máa sọ sí wọn ẹ máa sọ sí wọn pé èmi ni mo pa bàbá ẹ̀ ni àbẹ́mi ni mo pa ayá ẹ̀ rárá àwọn ẹ má sọ̀rọ̀ ọ̀rọ̀ burúkú bẹ́ẹ̀ sùn ẹ má ronú o àwọn dáadáa jáde náà ní eléyìí o ẹsẹ̀ ní ìdílé balẹ̀ lọ́wọ́ ní ọ̀bọ̀ jáde ni wọ́n ní ẹni mọ́tò jáde ní eléyìí tó pé mi sí ní mọ́tò olófin kó la fi ń gbé ẹ̀yìn àti àwọn ọmọ tèmi náà lọ sí skul ọjọ́ òkè sábà ní ká kàlí lálàsí yẹn máa pọ̀ jáde ni wọ́n ní kúrúkan náà wà ń bẹ̀ ẹ jẹ́ kí wọ́n mọ ẹ máa bá wọn sọ̀rọ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ níjọ́ tí wọ́n bá ṣe bí ọmọdé tí wọ́n sọ̀rọ̀ kan sí sí òkè

ẹ kíyèsí wọn. Ṣẹ́ẹ̀rí pé wọ́n ti tó ojúbọ. Ṣẹ́bá ti pé wọ́n ti tó ojúbọ ti tó ìyàwó fẹ́, wọ́n ti dàgbà nìyẹn. Ó ti kọ́kọ́ ní. Nínú òmùrò ìṣìdá. Wọ́n ní àná fún mínú òmùrò ìṣìdá. Fàdúfà ń ilé ní máa mú àlàhán. Ọlọ́ni tẹ́bá ti kẹ́fí pé wọ́n ti dàgbà, wọ́n ti màṣúọ̀. Àwọn náà ti mọ tí wọ́n ń ṣe. Fàdúfà ń ilé ní àmúwàlàhùn. ẹ wá kó owó wọn fún wọn títí tí wọn báyìí. wàlá tàkùlù ha. ìsọ̀fàn wàjára àyàkìbàrò. ẹ má jẹ́ wọn wọn ní jẹ tìǹkà ẹ má fi so ẹ má fọwọ́ wọn ṣòfò ẹ má ṣe ní ṣe ti tàǹfẹ́ mú mi kí ni wàá dá mọ̀. tàkùlù ha ìsọ̀fàn. eléyìí ti. Ọlọ́run bá ń fẹ́ káàmọ̀ yìí náà dàgbà wò. Wọ́n ṣẹ́kùn ìjà kàńzà fún máa. Ọlọ́run fẹ́ kí wọ́n mọ ohun tó ṣẹlẹ̀ ní tí bàbá wọn fílẹ̀ fún àtìyá wọn. Wọ́n dá wọn dúró. Rámátà mìíràn bí. Wọ́n náà ni Kídìrò wá rí ńgbà tó dé bí ìmọ̀màrè. Wọ́n tẹ̀ mọ̀ kíní náà ló ti wá mọ̀ ìlú tàdé rí. Ibi màá ṣe jọ ń forí jábùjábù káàkiri ni ẹ ń tà ń pè ní pé ìmọ̀ gùn ìtìyàn bá rí ní wọn ò mọ́ ọlọ́run ti fi wọn òun wọ́n ni záàlìkà tàwílì mọ́ àlám. wọ́n máa bá lùdù àní àmúrí. wọ́n náà ọ̀dẹ́dẹ́ jẹ́ gbogbo tó ń ṣe yẹn o. záàlìkà tàwílì. ojú omi jẹ́ o. Ó dédé pọ̀ mọ́. Ó dédé ní káwọn bẹ̀rẹ̀ wá máa ṣiṣẹ́ bọ́ra o. Bàbá ètò àná àmúrí. Ó ní mi ò dédé ṣe o. Gàlè kàtà wílù máa láǹkà sí wàlẹ̀ ìsàbírà. Ó wá ní ohun tí mo kàn fẹ́ kó mọ́ náà ní tó ń tó lè ṣe sùúrù fún rí o. Ká lè ṣe sùúrù níbi mo ṣe máa ṣàlàyé rẹ̀ fún ẹ̀rí o. Àbáwọ̀ ayé ni, inna tabiba, inna al-mu'allima. وَالطَّبِيبَا كِلَيْهِمَا لَا يَنْصَحَانِ إِذَا هُمَا لَمْ يُكْرَمَا فَاصْبِرْ لِذَلِكَ Ìjàfà ọ̀tátà ní ìbàmú. Wákìnà lè já líka ìjàfà ọ̀tá mọ̀ àlìmà. Wákìnà àbíjà líka ìjàfà ọ̀tá mọ̀ àlìmà. Ọba wa yìí ni iná lèmọ̀ àlìmà. Wákọ̀ ní ìbàkí lè hì máa. Dájúdájú àfáà tó fẹ́ kọ́ ní kí wà fáà rẹ̀. Tọ́lọ̀ wọn bá yàn fún ẹ̀pá àfáà ni.

Pàpẹ́ kìláhù mọ́ o. Kìlé ìhì máa. nìyàn lọ́dọ̀ àwọn onílógà o. Kìlé ìhì máa. Àwọn méjèèjì tó ń wò yìí. Láyà nǹkan ká ní ìlà òun àlàmọ̀ yóò kíra máa. Ọ̀ní ṣe dáadáa tó fẹ́ fún ẹ dáadáa bó ṣe yẹ. Tó o bá ti pọ́n wọn kò rọra bọ́ lẹ́nu kó owó dáadáa tí wọ́n fẹ́ ṣe fún ẹ. Má kọjú má sùn jẹ. Torí pé kí ni? Pàṣíbírì. Bidáyíká. Ìjàfá òtàtọ̀ bí ìbàhù. Ìjàfá òtàtọ̀ bí ìbàhù. Àfọwà ìní fásitì bidáyíká ìjàfá òtàtọ̀ bí ìbàhù. Ṣé sùúrù lórí àárẹ̀ tó ń tẹ̀ láàmú?

Ìjàmbá ọ̀tàtàn mi ìbà ooo. Ọmọ lè tọ́jú ààrẹ fúnra rẹ̀. Àhán tàtàn mi ìbà ooo. Wọ́n ní kò ṣe fúnpá fún rẹ̀ fúnra rẹ̀. Ó yá, madam, ẹ ṣe fúnra ara yẹn yẹ̀wò tí bá ti ṣe tán. Ọ̀gbẹ́ lórí ibẹ̀ ara rẹ̀ ń balẹ̀. Kò gbádùn náà fi pé wá fọ́nà àwọn onímọ̀ ìlera. Ó náà ló tún máa dìbò àti máa di kírètì fún wọn. Ọ̀sẹ̀ ẹ̀ mi ò ní ẹ má jẹ́ ká fi lé ṣe ká tún ṣe ẹjọ́ kí ìtẹ́ ẹ̀mí lọ́pẹ́ n ló ní ẹ̀mẹ́ta lójúmọ́ ẹ̀ àsìkò tí máa lọ sun ìtẹ́ ní méjì láàárọ̀ méjì lọ́sàn méjì kúkú ló mẹ́ta láàárọ̀ mẹ́ta lálẹ́ bá lọ́sàn mo ti kọ́ àti Àbírí lè dá ìdá ìjàmbá ọ̀tà kan ní ìbà ooo. Wàkìnà àbíjá lìjà ìjàmbá ọ̀tà mọ̀ àlẹ̀ máa. Àwọn obìnrin tí wọ́n ń pàṣẹ sí lára ló bá ní ìta ìfín fọmi tó ń kọ́ tó tó tó ẹjẹ́ mú. Ó fẹ́ mu díìpù. Kò kọ́ tán láti wákàtí mẹ́rin, ó jẹ́ ìdámù. Ah, Àwa ṣe sùúrù ni ọ. Ìyẹn wá ṣe wá rọra ń kọ́ sí lára tó tó tó bá rí pé ìyẹn jáde ló bá dìde ló bá lọ ààyè. Ló bá bẹ̀rẹ̀ sí rọ́ọ̀ṣì nìkan bá yé wọ́. Wàsíbírì lè dá ìka inú àhán tákọ̀ ní ìbàhó. Tó o bá ti máa ń pa tó ń ṣe ẹ̀wọ̀ kọ́ ló fẹ́ tọ́jú ara ẹ̀. Farabalẹ̀ lọ́dẹ̀ tó fẹ́ tọ́jú ẹ̀. Wákínà lè jalè ta ìgbà fáwọn támù àlè máa. Bẹ́ẹ̀ náà ni. olùkọ́ tó fẹ́ kọ́ ẹ ní kéwú àbá tó fẹ́ kọ́ ẹ ní nǹkan farabalẹ̀ ọmọ bẹ ẹ̀mí ìtafà bá ń sọ̀rọ̀ pé ó ti kàǹkan yẹn rí tó ń bá wà láàrin àwọn èèyàn máa sọ sí wọn létí nìkan báyìí ni a àwọn bẹ̀ èèyàn máa ń mọ ọmọ fi ó parí rẹ̀ bó ló wá parí sí ó rẹ̀ ó ibi máa túnú farabalẹ̀

àwọn àrùkọ àbá yóò ti ẹ̀mọ́ délẹ̀ dá bá sọ́rọ̀ rẹ̀ dá níbi ìkànnà tí orin yẹn mọ́ náà ni. wákínà lè jálíjà ìjàmbá táàmù alẹ́ máa. yìí ní ní pẹ̀lú pé òì mọ̀ ṣe farabalẹ̀ fẹ́ kọ́ ẹ̀. ó ti ń ṣe ti mẹ́lẹ̀ mú kàn sí náà díà díẹ̀ ní ẹ kọ̀tínú ta ẹlẹ́yìn kọ́ mi mọ́ ẹ̀kọ́ ní ká ṣe ṣe ó bẹ́ẹ̀ tú kéwú báyìí farabalẹ̀ máa ní mo ti mọ́ tó bẹ́ẹ̀ tú ka translation <laughs> ó ti gọ́gù rẹ̀ wà á mọ̀ pé bí táà bá máa tú gbà ibi tó wọ̀n ti ẹ̀rọ orúkà ni jàǹfààní yẹn náà dá ilé onítọ́mọ ní ìbá ti kéwú díẹ̀ wọ́n náà bá sọ́ra rẹ̀ ní ṣéhù sí gbòòrò ṣéhù mùtọ́mùtọ́mù mùtádùn bàdìsẹ́ǹjì mùtádùn dé ṣéhù dé orí facebook rẹpẹtẹ alùsáàd alìmáàm àà ah, ah. àwọn èèyàn ọmọdé máa dágbẹ̀ ní òsáàdù ni àwọn èèyàn ọmọdé máa rẹ̀ ọmọ kí ó mà níwàá tí kì máa ń ṣe pé nǹkan wọlé sásùpọ̀ táyé kánẹ́bì sọ wọ́n àti wáyé ti ń tí gbogbo ọmọ kéékèèké náà wá bọ́ sójú facebook lọ́wọ́ sọ̀rọ̀ àti skọ́là ilé ẹlòmíì ń dàrú báyìí ó dìgbà sí skọ́là kíní kan tó bá sọ lórí facebook ló máa tó gbà kúrò kí n mọ́ màá tún àfọ àwọn ṣe wá àtúfà ní rárá ìgbà tí kíní kan sọ pé àwọn ẹni máa kọ́ ìṣòro kọ̀ àwọn àfà facebook ti kọ̀ rẹpẹtẹ facebook náà ti wá jákìtàn òtò wa dáadáa àwọn èèyàn tí ò kéwú náà farabalẹ̀ kí ó yanjú ló kú rẹ̀ o àní kò sọ ní mímọ̀ tó jiná bẹ̀ o àwọn tó kún bẹ̀ tó pọ̀ jù àtìsàrí jì àwọn tí wọ́n wà ń bẹ̀ àwọn tí wọ́n kéwú yanjú tẹ́kùn ọba díẹ̀ ni wọ́n kọ́ báyìí àwọn ni wọ́n ń dá ìrégbé lẹ̀ àwọn lọ kọ́pì ọ̀rọ̀ sọ́là kan àwọn àjùzọ́ ní Facebook oríṣiríṣi wọ́n pọ̀ rẹpẹtẹ ní ìsìn àwọn ń dá wàhálà lẹ̀ kí ni tí wàá jẹ́ tí wọ́n ti wá rò kó ti dàgbà jẹun tó ń jókòó kí wù lọ. wọ́n retí ni kára ara àfa àgbà kan láwọn olúwa ń bí àti káàkiri àwọn náà ti lọ jókòó àwọn mọ́tìrà dáná ti máa gbẹ́kọ̀ lọ́dọ̀ wọn ni. ìyẹn bọ̀rọ̀ rírà rẹ̀ wípé ibi tó ń bá dé yìí Ta ló jẹ́ bẹ́ẹ̀ kọ́ òun ní nǹkan? Tààlám fàlẹ́ ìsàlẹ̀ márì òun. Yóò ládùn àlìmà. Yóò ládùn àlìmà. Ó pọ̀ nílẹ̀ àbá àbúlé wá sí i. Àbáwá ni tààlám. Tààlám fàlẹ́ ìsàlẹ̀ àkékú ni kéwú. Àkìkú ni irun. Ẹni ọlọ́run bá kọ ní nǹkan rún. Agégún ni kí ó adigún nìrùn, ẹ̀yìn aláhùn bá akọ́ ní nkọrún. Wọ́n tún parí rẹ̀ náà. Wọ́n ní ọlọ́run máa kọ́ mi mi ò ní kọrún. Ọlọ́run máa kọ́ mi ni ò ní kọrún. Ọlọ́run máa kọ́ mi mi ò ní kọrún. Ọlọ́run máa kọ́ mi mi ò ní kọrún. Òmìnà máa ṣe ọ́ṣìkàmù Bàálá Àwọn bàbá wá lẹ̀ Yorùbá lánàá, wọ́n ní àkékú ni kéwú. Àkíkú ni irun. Àkíkú ni irun. Ẹni ọlọ́run bá kọ́ ní nǹkan. Ìyá máa ń kéwú tí àfi ń kú ni. Tí bá tún tajú lóru, máa tún wó síra kan wọ́n ọ̀dọ̀ máa tún kà á. Kí ló wá wà kọ̀ ńlẹ̀? Ìtí wọ́n ń ló pọ̀ ńlẹ̀. ni kéwú. Àwọn arẹ́sẹ̀ bẹ̀rẹ̀ nìyí. Akẹ́kù ni kéwú, èyàn máa kẹ́kù ni ọ̀. Àtíkù ni ni. Ọlọ́jà ti kú o. ni ẹni ọlọ́run bá kọ̀. Olùhun máa ń kọ̀run pé òun ò kírun. Ọlọ́run ti kọ́ nìyẹn. Ẹ̀wọ́n náà wá rò oúnjẹ nǹkan kan kó òun dẹ̀ ní wá ń ga nígbà tí wọ́n èèyàn ń kí àwọn tó lè jọ́nà ń mọ́nà àhábà lẹ́kọ́ Allah àhábà Allah lẹ́kọ́ ahù anábìlẹ̀ sọ wọ́n máa ń kẹ́rì alẹ́kọ́ Allah kẹ́rì Allah ẹni bá lóun náà fẹ́ pàdé ọlọ́run pẹ̀lú dùnú ọlọ́run bá ní wẹ́kọ̀ máa ti káàbọ̀ ṣùgbọ́n ní tó bá lóun náà fẹ́ rọ́ ọlọ́run ó náà wọ̀ ní kírun ọlọ́run kọ́ nìyẹn àbáwá ní kéwú Fàlẹ́ ìsàlẹ̀ máa rí òyú ládùn àlè máa. Ọ̀sán nìkan tí wọ́n bí kéwú máa tí wọ́n bí màmá ọdún tẹ̀mínà wọ́n sùn lọ́kọ̀ ọbẹ̀ ọlá pẹ̀lú ọba tátàtátà àṣìmọ́ ní ìsọ́lọ́njá àmọ́jú báyìí lọ. Àmín. 94 stroke 95 ilé dúró padà mi kan kí wo. a lè dákọ̀ o. ìpí àkùtì bá fẹ́ kọ́ ń gbà yẹn kọ́ fún mi káàbù ni mo fi ń kọ yìí tí mo kọjá eré nù kúrá ní àtìmọ̀ kọjá ẹ̀jẹ̀ yìí. wàlẹ̀ ìsàlẹ̀ máa rí o yóò ládùn àlè mọ́. ìkókù kọlà ń fọ́ngbà náà àmọ́ kọ àwọn abẹ́rẹ́ sí kọ kódà àwọn ọmọ tí wọ́n kéré sí nínú kíláàsì báyìí mo máa ń kàn kókó wa kọ́ mi lélẹ̀ lọ́ba tó kọ́ wa kankan tó bá ti jáde wọ́n ní tó kọ́ wa mi ò tí ì mọ̀ ẹ̀ wá lọ fún ìsẹ̀rọ̀ ha break time àti náà ilé ìsọ́ra wọn di kòkòrò jẹun jẹun ma wá jókòó títí títí àwọn ọmọ kéékèèké táwọn ti kéwú lé ti àwọn àfá mọ́ríkàtì kan tó jáde tán kan láwọn àdúgbò wọn kí wà lébùn kan tán sálà wálẹ̀ ẹ̀kọ́ ayébà tí ó bàgọ́ bà kí bẹ́ẹ̀ ti mọ́ kò tètè yé dáadáa nínú àwọn afọ àwọn ọmọ rà pé wàá kọ́ mi àfi ṣe fáadé àdúgbò fọlọ́run ọ̀pọ̀lọpọ̀ ọmọ tọkọ wá ń jọ́nà àwọn náà jókòó gbà kí ni báyìí o nígbà fábìlì wá sẹ́yìn ọ̀gbẹ́lá fún Elias. èèyàn wá farabalẹ̀ kan tí ò bá mọ̀ téèyàn bá ti wá ọmọ tán lọ́gẹ́ máa ń ṣẹ̀ṣẹ̀ ń gé díẹ̀ díẹ̀ afáwa ni kọ. ẹlẹ́yìísà ìlmọ̀rì oyún ládùn àlèmọ́. pẹ̀lú àìlè dárúkọ pọ́pọ̀ náà ọlọ́run ní aka kíláàsì kan lẹ́ẹ̀mejì. alhamdulillah. torí pa àfọkàn tó kọ́tà fẹ́ mọ́. kọ́kọ́ jìnnà kọ́kọ́ ń gbọ́ máa di bí sẹ́kọ̀n

ẹja kéwú ẹja ké ẹja kàwé ẹja kọjọ ọwọ́ gbogbo nǹkan yẹn máa ń kọ́ ni. sàlmárì òye ládùn àlè máa wà lẹ́yìn sàkó ìlèmí kàmá ní òwà jáde lọ. torí pé kò sí ìdúró ra wọn a lè fẹ́ ní mọ̀wé ni tí ó mọ̀ láyé sẹ́yà. الذين يعلمون والذين لا يعلمون. ọba bá ní ẹ máa fọ ní mímọ̀ wá láì mọ̀ o. eré tí a ma ń sani kóhun tó ní mímọ̀ káwọn ọmọkùnrin náà jó ní mímọ̀ àti ọlọ́run kó jọ ìjà kó lè náà lọ́mọ́ṣe ní burúkú náà ọlọ́run fi mọ̀ náà wá Iye wa dáadáa lè kí ó wúlò kó lápá lára wa má ṣe ní mọ̀ lásán eré tí ń jà lóru tí ń jà gbogbo láàmú má ṣe ní ìmọ̀ jahannam kó bá ṣe wá kẹwàá kókó tó wá kẹwàá ní nínú rẹ̀ kó jẹ́ ká tó lè máa fi ṣàánú àwọn èèyàn ọlọ́ọ̀jẹ́ jẹ́ káwọn èèyàn tara wa dìde títí dáadáa má ṣe wá lẹ́ni táwọn èèyàn tara rẹ̀ wọlẹ̀ alájọ kan ti wọ ọlọ́run اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه اللهم ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار اللهم اجعل لنا من كل هم ومن كل ضيق مخرجا ومن كل بلاء عافيا اللهم لا سهل إلا ما جعلته سهلا وأنت تجعل الحزن إذا شئت سهلا اللهم لا تجعل للكافرين علينا سبيلا اللهم لا تجعل للمبتدعين علينا سبيلا اللهم لا تجعل للمنافقين علينا سبيلا صلى الله وسلم وبارك على محمد وعلى آله وأصحابه وسلم تسليما كثيرا سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب اليك السلام عليكم ورحمه الله وبركاته